adúpẹ́ fún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba tí ó tún sọ ẹnìkọ̀kan wa títí di àsìkò tí a wà yìí tó dẹ̀ ṣẹ́wà kù lórí ìlànà ahlu sunnati wal jama'a ìlànà àwọn salafu salih Ọlọ́run Ọba tí ó ṣe àwọn orí ńláńlá yìí Ọlọ́run Ọba tó ṣe fún wa tó dẹ̀ sàwálẹ́sà láàrin àwọn ọgọ̀rọ̀ nínú àwọn ẹ̀dá tó dá ọlọ́run báyìí náà ni ọba tí a dúpẹ́ fún a jẹ́ pé ọlọ́run báyìí nìkan bàbá tó tọ́ láti máa jọ́sìn fún láì dá orogún papọ̀ pẹ̀lú ẹ̀ a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wasallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní awátọrọ àlékún kí ọlọ́ọ̀bá anú ọlọ́ọ̀bá sí rí ajẹ́jẹ́ tọ́ ọlọ́ọ̀bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam yìí àti àwọn aráalé annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn sahaba àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ́lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wasallam nawaqidul islam àwọn nǹkan tí ó ba ìsìláàmù jẹ́ ilé tó yẹ́ sí pé ọ̀ràn yà lọ jẹ́ lórí ẹ̀kọ̀ kan wá láti ma àwọn nǹkan wọ̀nyí ládẹ̀ ti gbọ́ yìí nítorí àwọn ìdí méjì ìdí alákọ̀ọ́kọ́ òun náà ni pé kálìbà àwọn sọ orí ara wa kó níbi a ìkó sínú àwọn àlámàrí wọ̀nyí kí a lè bà máa sọ ìmì ara wa kó níbi àwọn nǹkan tó lè ba ìsìláàmù yìí jẹ́ nítorí pé nínú in tó jọ ọ̀ranyàn lé lórí gẹ́gẹ́ bí òun náà ni kí a máa ma nípa ẹ̀sìn wa ká máa wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ìmọ̀ tá ma wá wáyìí òun náà ni àwọn nǹkan tó jọ ọ̀ranyàn lé wa lórí tó yẹ ṣe àti nǹkan tí ó jọ ọ̀ranyàn lé lórí tó yẹ gbé jù sílẹ̀ أفوى حذيفة بن اليمان رضي الله عنه هنا كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني <clears throat> أمو يا أما بريلوى النبي صلى الله عليه وآله وسلم نقوى دادا أما بري دادا نقوى النبي صلى الله عليه وسلم وكنت, وكنت أسأله عن الشر سبعين ممن بريلوى النبي نقوى أبروني

ọlọ́ọ̀bá lè fẹ́lọ́ máa sọ àwọn dáadáa tí yẹn lè ṣe tó lè fi súnmọ́ lọ́ọ̀bá àti àwọn àìdá tí yẹn lè ṣe tó lè fi jìnà sí ọlọ́run ìtẹ́ bá ṣe lè báyìí ẹ̀rí ìbínú ọlọ́run bá o tẹ́ bá ṣe lè báyìí ìyà so bẹ́ẹ̀ náà ọlọ́run bá lè fẹ́lọ́ so dáẹwà ọ̀nà méjèèjì ló gbọ́dọ̀ gbé dání so ọ̀ràn yà lọ jẹ́ lé lórí ẹgẹ́ bí mùsùlùmí ká máa kí làwọn ànàwà fẹ́lú Islam Kama mọ àwọn nǹkan tí ó ba ìsìláàmù jẹ́ a ní ìjẹjọ́ a ti sàlàyé fún wa wípé èyàn lè di kèfèrí èyàn lè jáde kó ní islam pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu tó bá sọ àwọn ọ̀rọ̀ kófù àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ kèfèrí irú ẹni báyìí èyàn lè jáde nínú islam pẹ̀lú orú àwọn ọ̀rọ̀ yẹn adẹ̀mú àwọn ẹ̀rí wá ní orí ẹ̀ ibi táti máa tẹ̀síwájú lónìí nínú tírà durusun fi sharhi nawaqidil islam ti ṣe sheikh fauzan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala nígbàtí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìsàlàyé àwọn nǹkan tó bá islam jẹ́ ilé ti sheikh muhammad ibn abdul wahab allahu yarhamu ilé tí wọ́n kójọ tíra kan tí wọ́n kójọ àwọn nǹkan tó bá islam tí wọ́n kójọ papọ̀ sójú kan tí wọ́n pè ní nawaqidul islam tó sheikh salih al-fawzan sheikh fawzan ah, rahimahu ah, allah yahfazu kọlọ́n kí bá wa kíra kọlọ́n kó bá wa sọ wọn wọ́n ṣe àkójọpọ̀ àwọn ṣe àìdánilẹ́kọ̀ọ́ lórí àlàyé nawaqidul islam yìí <clears throat> tí a bá lọ wo page 23 nínú tírà náà nínú durusun fi sharhi nawaqidh al-islam wọ́n ni wal kufru bil fa'il wọ́n ni ìṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ ìṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ ka an yadhbaha li ghayri llah àpẹẹrẹ rú àpẹẹrẹ ọ̀nà tí a ń gbà ṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ òun náà ni kí a máa pa nǹkan fún nǹkan bí fún Ọlọ́run bá ka an yadhbaha li ghayrillah gẹ́gẹ́ bí kíyàn pa ẹran kíyàn pa nǹkan fún nǹkan mẹ́yàtọ̀ fún ọlọ́run ba fa idha dhabaha li ghayrillah kharaja an dini islam wa rtadda wọ́n ní tíyàn bá ti lè pa ẹran fún nǹkan mẹ́yàtọ̀ fún ọlọ́run ba kharaja an dini islam irú islam náà ṣéèkì ní tẹ́yẹ bá di ṣe báyìí tó bá ti lè páyá fún nǹkan méyàtọ̀ fún ọlọ́run bá irú ẹni báyìí di kèfèrí ni ẹ̀ di annahu abada ghayra Allah nítorí pé irú ẹni báyìí ti sin nǹkan méyàtọ̀ fún ọlọ́run bá ni ẹ̀ ìwá máa pa ẹran fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run bá bóyá lìjànú lè yẹn pẹran fún ni bóyá àwọn màláíkà lè yẹn pẹran fún ni bóyá àwọn sàárè lè yẹn pẹran fún ni bóyá òkúta ni bóyá oríṣiríṣi àwọn nǹkan táwọn yẹn pẹran fún nítorí pé pípẹ̀ra àìbáadà ni fàyíza zabaha li shay'in yu'azzimhu kas-sanam wal-qabr wa ghayri dhalika min ma'budati al-mushrikeen walau lam yatakallam tí a bá ti lè pẹ̀ran fún nǹkan ní tí a sì ń gbé nǹkan yẹ tóbi torí pé ìpẹ̀ran fún nǹkan yẹ ìgbésí tóbi fún nǹkan ni gẹ́gẹ́ bí àwọn ère àwọn òsà tí a bá pẹ̀ran fún wọn àbí yẹn pẹ̀ran fún ni àbáwọn nǹkan míì náà ni nínú àwọn tí àwọn ọ̀sẹ̀bọ ń sìn wà lẹ́wọ́lá bí ẹ̀tàkàlá kódà yìí ọba àmá sọ̀rọ̀ jáde lẹ́nu ẹnu pé ọkà payaran fún àwọn nǹkan wọ̀nyí ni àwọn ẹ̀dá wọ̀nyí ni irú ẹni báyìí kìí ṣẹbọ nìyẹn bal idha dhabaha lis-sanami aw sajada lis-sanam aw al-qabr àbí ó pẹran fún sàárè àbóborí kalẹ̀ fún sàárè irú ẹni báyìí rèé ó ti ṣe kèfèrí nìyẹn بل إذا ذبح للصنم أو سجد للصنم أو القبر الذي هو من أوثان المشركين اليوم tí a bá wo òòsà tí àwọn ẹlẹ́bọ ń sàárè ni òsà táwọn ẹlẹ́bọ̀ sí lásìkò yìí ní ṣékù sọ wípé alladhi huwa min awthanil mushrikina al-yawm eré jẹ́ pé sàárè náà nínú àwọn tí àwọn ẹlẹ́bọ̀ sí sí jama'a àwọn wo ni ìjọ tí wọ́n sí sàárè àwọn ní Súfí torí pé wọ́n gbà wípé àwọn tí wọ́n wà nínú sàárè táwọn ìjọsìn fún yẹn ẹni ọlọ́run ni wọ́n fún àkíyèsí èèyàn lásán ẹni tí tó láti máa jọsìn fún wọn wọ́n mọ̀ wá ṣe fún àwọn tó wà nínú sàárè yìí àwọn nǹkan so àwọn wọ̀nyí ni gbogbo àwọn tí bá ti ń ṣe irú nǹkan báyìí tẹ́ bá ń jọsìn fún sàárè nínú àwọn òòṣà táwọn ọ̀sẹ̀bọ̀ sí tí eléyìí báyìí ṣẹlẹ̀ dáadáa wípé àwọn èèyàn ń sin àwọn tó wà náà sàárì tí wọ́n rò pé ní ọlọ́run bá ní wọ́n ẹni tí ó bá jẹ́ni tí ó wà conversant tí ó bá sábà yìí máa lo a social media dáadáa bí Facebook ni bí WhatsApp ni ẹ máa rí àwọn àwòrán kan tí wọ́n máa gbé wá nípa àwọn oníṣúbí tí wọ́n jọ́sìn fún sàárì báyìí wọ́n máa forí kalẹ̀ fún sàárì àbíkọ́ lọ máa gbé ọmọ tuntun sínú sàárè fáwọn ṣe kẹ́ni àwọn wà lùbáríkà fọmọ yẹn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹbọ táwọn Yúsúfì ṣe fún sàárè àti àwọn ère àti àwọn àwòrán àwọn ṣéwù wọn ó gbé kàlẹ́ndà gbàgbà báyìí ó dẹ̀ máa forí kalẹ̀ fún so ilé báyìí ẹbọ ni tẹ́yìn téèyàn bá ti lè ń pa ẹran àbó ń forí kanlẹ̀ ó ń ṣe sùjú fún sàárè sọ́ọ̀ múṣìríkà irú ẹni báyìí ti dẹ̀lẹ́bọ̀ ní ẹwù wà lẹ́wọ́ká na yusalli wa yasumu wa fa innahu naqada دينه بهذا الفعل المشركي بهذا الفعل الشركي والعياذ بالله فإنه نقض دينه بهذا الفعل الشركي والعياذ والعياذ بالله يرو ان باي تي باي سين رجنيه بلو سي بوتو شي فلون با لي كلاكو سو اكو مبل واني اما الكفر بالشك اي واري شيكي فري بلو يمجي كاسيكي فري بلو كاسيكي يمجي ó túnmọ̀ sí pé nínú àwọn ọ̀nà tí yẹn máa ń gbà ṣe kèfèrí òun náà ni kí yẹn máa ní iyèméjì sí àwọn nǹkan tí ó yẹ kéèyàn ní ìgbàgbọ́ sí tó yẹ kí ẹ̀mí èèyàn rinlẹ̀ lórí ẹ̀ kí yẹn máa wá ṣe ìméjì lórí ẹ̀ fàṣákú huwa taraddud ẹ̀ka ni kí ẹ̀mí èèyàn máa lọ máa bọ̀ kí ẹ̀mí èèyàn máa níròyíròyí kẹ́mí èèyàn máa fa idha shakka fi qalbihi tẹ́yàn bá ṣe èméjì nínú ẹ̀mí rẹ̀ hal ma jaa bihi ar-rasul sallallahu alaihi wasallam sahihun am ghayru sahihi aw ghayru sahihi tẹ́yàn bá ṣe èméjì nínú ẹ̀mí rẹ̀ pé ṣé nǹkan tánà di gbé wá fún wáyí ṣe sẹ́sìsì ní tòótọ́ sẹ́sì lálàáfíà bí ò lálàáfíà sẹ́sì tó dá sí lánàbí gbé wáyí àbí sẹ́sì tó dá ó wá ń dáùt هل هناك بعث أو لا أم لا أو لا إن جاء ìbéèrè dé lọ́jọ́ gbéra alkiyama ti ẹn bẹ báyìí bí àbí kò sí èyàn ṣe èméjì pé sọ́nà ó sì gbéwà dé lọ́jọ́ gbéra alkiyama báyìí àbí ò ní gbéwà dìde èyàn ṣe èméjì lórí ẹ̀ hal hunaka jannatun wa narun aw la ìjẹ́ aljanna ti ẹn bẹ bí ìjẹ́nà ti ẹn bẹ bí báyìí èyàn ṣe èméjì lórí pé sáà jẹ́nà sí ń bẹ báyìí tòótọ́ tẹ́sìrò pé náà ń bẹ ń tòótọ́ báyìí tẹ́sù pé ta bá kúrò tó sẹ̀rẹ̀ kó gbíwà dìde báyìí fàhádà yẹ fúrú bí ṣakkihi wàlàukánà yìí sọ́lì wà súnmọ̀ ya àmàlù ma ya àmàlù ìwẹ́ ni báyìí ó di kèfèrí wàlàukánà yìí sọ́lì wà yasú kò bá ma kírun kó ma gbàwẹ̀ wà ya àmàlù ma ya àmàlù ó dẹ̀ ma ṣe gbogbo tó bá wùkọ́ ma ṣe nínú sẹ́ islam فإذا لم يكن جازما بالإيمان وكان لديه شك وتردد بصحة ما جاءت به الرسول أو بسيئة ما جاء فيه الرسل ويقول يمكن أن يكون هذا صحيحا أو ليس بصحيح tí ó bá ti ní ìgbàgbọ́ eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ nígbàgbọ́ tí ò sí iyèméjì ń bẹ tí ó yẹ pé iyèméjì ń bẹ nínú ọkàn rẹ̀ bí sí àti máa já àti bí hìrúsùn sí ìlànà bí àǹkátà òjíṣẹ́ gbé wá iyèméjì ń bẹ lọ́kàn rẹ̀ sí si ó sì méjì pé tí táwọn òjíṣẹ́ gbé wá báyìí só lálàáfíà báyìí àbí ò lálàáfíà wàyàkún tó wá sọ wípé yumkin an yakuna hadha sahihan aw laysa bi sahihin pé a ó ṣeéṣe kó lálàáfíà ó dẹ̀ ṣeéṣe kó má lálàáfíà tí ń sọrú nǹkan báwọn nínú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ṣe ń ṣe lónìí pé ẹwọ gbogbo ẹ̀tí

ẹwọ́n tó ọlọ́run ló máa òdodo ẹ̀járe gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe wà lónìí tó yẹ pé ẹ̀sìn ti dàrú mọ́ wọn lójú kọ́ wá ń ṣe iyèméjì sí ìlàlàáfíà ẹ̀sìn ìlàlàáfíà nǹkan tí ànábì sallallahu alaihi wasallam gbé wá ni àbí ò lálàáfíà ó ṣeṣe kọ́ lálàáfíà ó dẹ̀ ṣeṣe kọ́ má lálàáfíà irú àwọn tí bá ń islam irú ẹni tó bá lè wà islam nìyẹn ولو كان يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وبا ما جاري في كسياني كتوكا ما جوسي فان في الله الله وبا دي ما جاري في النبي صلى الله عليه وسلم وجيسي الله باني سبوتو وان سي يميجي يقول أنا باي تيجي كفري من غير اعتقاد لمعناه طبعا جبان سبولو يجادي لنو سيو واني

bèèlè tí ó láti sọ́kàn yí tí gbólóhùn yẹn ń tọ́ka sí yí tí gbólóhùn yẹn kó sínú irú ẹni báyìí kò kí ń ṣe mùsùlùmí o walakin nahnu ma lana illa az-zawa'ir wa amma ma fi al-qulubi من اليقين والشك ومن الإيمان والكفر فهذا لا يعلمه إلا الله سبحانه وتعالى ṣùgbọ́n ẹnu wípé àwọn tí wá eléyìí táwà ní kàpá láti fi ṣèdájọ́ léèyàn lórí òun náà ni tó bá hàn sí wa bóyá tó bá sọ jáde lẹ́nu báyìí àbí tó bá ṣe níṣẹ́ ṣùgbọ́n tí ń bẹnu ọkàn rẹ̀ yẹn ó rinlẹ̀ ní kò rinlẹ̀ ń ṣe èméjì kò sí èméjì ní táwọ̀ bá ti mà àwa ò lè ma irú nǹkan tí ń bẹ lọ́kàn rẹ̀ tó wà lè fi tí ń bẹ lọ́kàn tó ń bẹ lọ́kàn àwọn ẹ̀dá ọlọ́run nìkan ló nímọ̀ nípa rẹ̀ tó ilé ìtawà ní kapá lé lórí òun náà ni téèyàn bá fi hàn sí wa tó bá fi ọ̀rọ̀ kúfúrú hàn sí àbí ó fi iṣẹ́ kúfúrú ó hàn sí iná láàfi ìdájọ́ rẹ̀ lórí tó bá fi ọ̀rọ̀ Islam tó bá fi hàn sí tó dẹ̀ fi iṣẹ́ Islam tó fi hàn sí wa ó dàkọ̀ bá jẹ́ pé nínú ọkàn rẹ̀ tí nǹkan yẹn kọ̀ gbá wọlé ṣùgbọ́n nǹkan tí ń ṣe táwà rí ń ta nìyẹn ní táwà rí ń ta yẹn làwó fi ṣe láti sì dájé lórí àyàfìgbà tí ń tí ń bẹ́lọ́kàn rẹ̀ bá tó hàn sí wa lọ́yàkùn ọ̀nà olóòdẹ̀ lè fi hàn sí wa òun náà nígbà tó bá sọ lẹ́nu àbọ́bá ṣe níṣẹ́ ṣùgbọ́n tí ò bá jí sọ lẹ́nu tí ò ṣe níṣẹ́ kọ̀ sẹ́rì iná tó lè rí tó lè rí àwọn nǹkan tó lè bá ìsìlámù jẹ́ mẹ́yàn lára alákọ̀ọ́kọ́ qawlul kufri wa shirki min ghairi ikra'in kíyàn sọ ọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu àbí kíyàn sọ ọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu qawlul kufri wa shirki ọ̀rọ̀ kúfùrù àti ọ̀rọ̀ ẹbọ kíyàn sọ jáde lẹ́nu min ghairi ikra'in láì sí kí wọ́n jẹ́ yàn pàní ọba ìsìláàmù yẹn jẹ́ nínú àwọn usulu ridda ló ba ìsìláàmù jẹ́ ni ẹlẹ́ẹ̀kejì yọ̀ǹtíkọ́dùn kúfùrí wà ṣírk kíyàn ní àdìsọ́kàn kèfèrí àbí àdìsọ́kàn ẹbọ ilé iná bá ìsìlámù yàn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta fẹ́ìlú ṣírkí fẹ́ìlú kúfùrí wà ṣírk kíyàn ṣe iṣẹ́ ẹbọ kíyàn ṣe iṣẹ́ kúfùrú àti iṣẹ́ ẹbọ ẹlẹ́ẹ̀kẹrin aṣakùfì dí bìdín wà má já àbíhìn rasúlù sallallahu alaihi wasallam kí a máa ṣe èméjì nípa ẹ̀sìn àti nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó mú wá kí a máa ṣe èméjì nípa rẹ̀ pẹ̀lú àwọn nǹkan yìí sí ajápẹ́ usulu ridda mẹ́rin náà ni pẹ̀lú àwọn nǹkan tààkàrí kí láwọn usulu ridda yìí alákọ̀ọ́kọ́ òun náà ni kí yàn sọ ọ̀rọ̀ kúfùrù ń sọ ọ̀rọ̀ ìgbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀dá ni ọ̀rọ̀ ìfirinlẹ̀ fún ẹ̀dá tó yẹ kí àfirinlẹ̀ fọ́lọ́run bá lẹ̀ká ni tí ẹ bá ti ní sọ rú ọ̀rọ̀ àbí ó ń sọ ọ̀rọ̀ kúkúrú jáde lẹ́nu wíwẹ́ ní báyìí ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìṣe iṣẹ́ shirku àti iṣẹ́ kúkúrú òun náà ba ìsìláàmù rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun ni ìṣe èméjì kí a máa ṣe èméjì lórí ẹ̀sìn ọlọ́run bá àti ìkàtí ànábì sallallahu alaihi wasallam tó mú wá Sheikh ní fahadihi umurun yajibu ala al-muslimina umuman wa ala talabati al-ilmi khususan an ya'tanu biha likathrati al-fitani wash-shururi fi hadhihi al lórí gbogbo mùsùlùmí lápapọ̀ àti lórí àwọn akẹ́kọ̀ọ́ ní àdáyanrí jùlọ láti máa ṣe àkólé kan rẹ̀ dáadáa nítorí kíkọ̀ fitna àwọn fitina àtàwọn burú tí ń ṣẹlẹ̀ lásìkò tá wà yìí wàlìkẹ́tọ̀rọ̀tì ṣubuhat wà dùáàtì sú ìwà bọ̀láàlì in tó fi jẹ́ kíyàn sí àkólẹ́kà àwọn kìrí dáadáa nítorí ẹ̀ ni kẹ́tọ̀rọ̀tì ṣubuhat ìrújú ti pọ̀ gidi láwùjọ táwà yìí wàkásọ́tú dùáàtì sú ìwà gọ́lá àwọn tí wọ́n jẹ́ olùpẹ̀pẹ̀ aburú àwọn olùpẹ̀pẹ̀ anú ti pọ̀ láwùjọ wa yìí jama'a ta Sheikh Fauzan wallahi nítorí ẹ̀ ló jẹ́ kí n dìídì Sheikh Fauzan kọmọ́dà nígbà yí pé in tí mọ̀ ń sọ yìí èmi ni mọ̀ ó kàn ìròrí tí ọ̀dá ti bẹ̀rẹ̀ ó náà ti bẹ̀rẹ̀ manhajj tí ọ̀dá ìròrí burúkú ti bẹ̀rẹ̀ sí wà lórí ẹni ìròrí jàbátá ní gbé kàkiri jàbátá lélẹ́yìí àbíròrí Sheikh Fauzan tí Sheikh Fauzan lélẹ́yìí àbíròrí Islam náà nítorí ẹ̀ ló jẹ́ kí n yí ìmọ̀ kàtírà wa torí pé láwùjọ tá wà lónìí àwọn èèyàn kan ń bẹ wọ́n dẹ̀ fẹ́ máa ta àwọn èèyàn ilé ìṣọ́fẹ́ bá ìyámà jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ẹwọ́jà tara wa kò sí tí ń jẹ́ kèfèrí ní musulmi ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ó dáa kí ní jẹ́ bẹ́ ọ̀tàkò dáwà wà nẹ́bí ọlọ́run pátápátá gbogbo ló fi jẹ́ sí pé ṣéèkì sọ wípé ọjọ́ ọ̀ràn èèyàn àwọn alámọ̀lítà kàí jẹ́ ọ̀ràn èèyàn lórí gbogbo mùsùlùmí lápapọ̀ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní àdáyẹrí jùlọ láti sí àkólé kan rẹ̀ dáadáa agbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn láwùjọ wa kí wọ́n lè ṣọ́ra fún gbogbo ẹnikẹ́ni tí àwọn nǹkan wọ̀nyí tó bá wà nínú ẹrú ẹ̀ kóró ẹni báyìí kọlọ wá bí ó ṣe fọ́ra ẹ̀má kò níbi àwọn alámàrí wà ílá ìrẹ́ni báyìí ò ní jẹ́ mùsùlùmí o فعلى المسلم أن يهتم بهذا الأمر لئلا يخرج من دينه بشيء منها ولا جرى يلوني مسلمين قصي أقولك àwọn àlámàrí kó sí àkóríkà àwọn àlámàrí kó má bàa jáde kúrò nínú ẹ̀sìn rẹ̀ pẹ̀lú kankanú àwọn ìkàtà àkàyí والناس في هذه النواقض ثلاثة أقسام ṣe rí àwọn èèyàn níbi ọ̀rọ̀ tó bá ìsìláàmù jẹ́ yìí ọ̀nà mẹ́ta lalìpín wọn sí ta ní sọ̀rọ̀ jama Sheikh Fauzan èmi ṣe gíní èmi ta ń tú sí da Yorùbá ni dúrútù tí Sheikh Fauzan ṣe fáwọn èèyàn ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn èèyàn bí ẹni pàwà náà wà ní ìjòkó ṣe Fauzan níjọ́ náà lọ́hun nígbàtà ń se ìdánilẹ́kọ̀ọ́ ìfáwọn èèyàn ní tí mo fẹ́ pẹ́ nìkan gbìyànjú nìyẹn kí n mú dé kí n mú iṣẹ́ Ọlọ́run bá dógóngó ìgbìyànjú tí àwọn olùmọ̀ gbìyànjú láti kọ́ àwọn èèyàn lẹ́sìn káwa náà ká gbédé tí gbọ́ wa àwọn èèyàn tí ò gbédè wọn ti ṣàlàyé ẹ̀ àwa tọ́lọ ní ká bí ìgbà pé èèyàn bá mú tíra nísìnyí tó wá ń tú sí Yorùbá tàwà tú sí Yorùbá tọ́ta wá ń pín fáwọn èèyàn pé tíra tí wọ́n ṣe o lórí nǹkan báyìí ẹjá tú sédè tiwa náà káwọn èèyàn tiwa náà lè gbẹ́sì yé ilé táwa ṣe nìyẹn ẹ̀rìkẹ́ mo ní mo dìídì sátírà mo dìídì sálẹ́sà láti máa kátírà fún wa nítorí kí àwọn èèyàn tó fẹ́ bá dáwà sàlàfíyà jẹ́ kán má ní à ìrorí ìjàbàtà ní jẹ́ káwọn náà dẹ̀ mọ̀ wípé àwa bọ́pá bọ́sẹ̀ àdẹ̀là kúrò níbi orí ẹnìkan ò dẹ̀ gbógun tó ẹni kọ̀sẹ́ni tó gbógun ti tó wa àkọ́dà mẹ́yàn bá fẹ́ sàbòsí gan ẹgbẹ́ kó sàbòsí ẹgbẹ́ wa sọ fún wípé àwọn kéèsàjì táwà sí lórí ìdàbàtà wallahi mọ́ fọ́lọ́bà bọ́ra ẹgbẹ́ gan mọ́ ìmọ̀ ń ká rẹ̀ má àwọn ilé 85 la ṣe ní carbon line kí line wá kéré láti 2011 tàti kò mọ́ àbá ọbẹ̀ ẹgbẹ́ ní ojú ìlú tàti ìdé ó dáa tó jáde kó Nàìjíríà tó lọ sáwọn ìlú míì kí èsì Nàìjíríà láti lọ sàlàyé àfídà yìí kéèkéé ti fàárí ṣùgbọ́n dáni alábẹ́ sọ́yàn ní súnabú ẹ jẹ́ ká tètè gbìyànjú ká yanjú ẹ̀fà ni ẹ̀ẹ́dẹ̀ rí ní ti sọ báwọn àbá abẹ́jẹ́ sọ àwọn àbá sálàfù ní súnà búnà nìyẹn tó ti kọ́ wọ́n mọ̀ yí pé kọ̀sẹ́ni tó ja àkídà kápẹ́ mùsùlùmí ní kèfèrí tó wa kọ̀sẹ́ni tó já lógun tó wa gbogbo ẹnu la fi ń sọ yìí tó ń ti dẹ̀wọ́ ìfẹ́ bàwà ló kọjẹ́ nítorí kí ni eré ìtawà ń jàlógún ní kápẹ́ mùsùlùmí ní kèfèrí àjàlógún yìí pé kèfèrí in tí ò kí ṣe kúfúrù ká máa pé àwọn èèyàn ní kéfèrí lórí ẹ̀ àti kí mẹ́jẹ̀ mú má pé lára ẹni tó ṣe kúfúrù kágbé kágbé ìdájọ́ lé lórí làwọn ń pè lára ìjù láńṣe kíni láńtakò ṣùgbọ́n kí tó bá jẹ́ kúfúrù káfèrè lẹ̀ ẹni tí mẹ́jẹ̀ mú bá jẹ̀ sí pé sí lára ká bá nínú àwọn usul nínú àwọn nawaqidul islam ilé ìtaka onímọ̀ lam yukaffir al-mushriki أو شك في كفرهم أو صحح مذهبهم كفر إجماعا kódà eléyìí gan nínú kan tó lè múnà jáde kó ní islamu gbogbo ẹnikẹ́ni tí ò bá pè ní kéfèrí àwọn ẹlẹ́bọ àbó ń ṣe èméjì nípa ìjẹ́ kéfèrí wọn àbó ń sọ ipé ojú ọ̀nà tí wọn náà lálàáfíà irú ẹni báyìí náà fi di kéfèrí pẹ̀lú panupọ̀ gbogbo àwárùsùn náà pátápátá ẹ̀rì mò ń dìdí kàtírà fún wa nítorí àwọn tí wọ́n fẹ́ bà wá ló kọjẹ́ ẹgbẹ́ sọ wá ní súnàbú ọlọ́run ní gbà fún wọn والناس في هذه النواقض ثلاثة أقسام طرفان ووسط wọ́n ní àwọn èèyàn lábala ìntọ́ba ìsìláàmù jẹ́ ọ̀nà mẹ́ta ní wọ́n pín sí ìwọ náà orí ibi tí wọ́n náà tí ó kó sínú pín mẹ́tẹ̀ẹ̀ta ìwọ náà máa wúra rẹ̀ sí Sheikh Fawzan ní àwọn èèyàn ní abala kápẹ̀yàn ní alábala ń tọ́ba ìsìláàmù jẹ́ ọ̀nà mẹ́ta ni wọ́n tọ̀rọ̀fáà ni àwọn méjèèjì àwọn méjì kan bẹ̀rẹ̀ pé ìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí ìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí wà wásàtùn ẹni kẹta wà láàrin wọn ó wà láàrin gbogbo òun ò sí lára àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ ni ò sí lára àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ni mo dé page 25 ìwọ náà lọ gbé tíra durusun fi sharhi nawaqidul islam durusun fi sharhi nawaqidul islam kọwa wọn tí mọ̀ ń káyì ǹjẹ́ in tí ó wà ń bẹ̀ náà ni mọ̀ ń ká sí mọ̀ ń gbé jáde ní àbítara tèmi ẹ̀sì lọ bí gbogbo èèyàn tó ma kéwú lè rí pé in tí mọ̀ ń tú yìí ẹ̀dàpọ̀ ẹni kó tú sí tùmà mí ìkágbọ́ èyí ma ń sọ báwọn èèyàn láyé kò sí bó ṣe lè kéwú tó láyé o ní tú sánmà o ní tú sí mọ́tò sàmà àtàmáwù kò ní di mọ́tò sánmà náà ló ti sí èmi ọ̀fẹ́ mọ́ èmi ọ̀fẹ́ kódà kọ lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje kọ lọ tí ó wá àtàmáwù ò ní tú sí mọ́tò tọ́ bá bilẹ̀ tú sí mọ́tò wà láyọba kéwú jẹ́ òkéwú rárá ni kí ní halẹ̀ o ti ní tí kọ́lámù o ní tú sí ṣòkòtò àbí so gbogbo ìtàn jẹ́ ẹ̀dàpọ̀já gbàgbé ẹ̀rọ èmi máa ń tàhádì ní nítorí pé ṣe rí ní tó bá dáyàn lójú kò sí ìtẹ́yẹ sí pariwo ẹ̀ ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn pé tó bá dàbí ilẹ̀ ni pé ìta ń tú tó bá dàbí kọ́ yàtọ̀ jẹ́ ẹ̀gọ́ ní tọ́wà lọ́tí ọ̀tọ̀ ní túnṣúpa tọ́bá wá ilé tú lọ́nà mí a wá pè wọ́n jókòó báyà wá náà wá jókòó a wá pè ẹlẹ́rìí wá tí ọmọ ní pàntán sọ rárá tí ọmọ agímẹ́ntì wá onímọ̀ntẹ́nì pé ní sọ ẹkọ́dà àlèlọ́gbé wá láti lúmi tí ọgbọ́n táwí a wà nípa wá tún fún wa ibẹ̀ ní ẹni tí ń parọ́ ìdẹ̀ làtílò ti tú ṣéèkì sọ yí pé afọ́lọ́fún awwal ó ní alẹ́mìnà yóò gọ́ lóòrùn fi takfir àwọn tó máa ń ṣe àṣejù níbi ìpèyàn ní kèfèrí àwọn alákọ̀ọ́kọ́ ni alẹ́mìnà yóò gọ́ lóòrùn fi takfiri wà hukmi alannasi bil kufri àwọn tí máa ń ṣàṣejù níbi ìmá ṣe ìdájọ́ kèfèrí láwọn yẹn lórí wà yóò kẹfìrún nas min ghairi rawiyatin aw fiqhin aw ma'rifatin wọ́n mọ̀ wá pé àwọn èèyàn ní kèfèrí láì ní farabalẹ̀ láì gbẹ́sìnyẹ láì nímà wọ́n mọ̀ pé àwọn èèyàn kèfèrí pẹ̀lú ẹ̀ àwọn oníyẹn àwọn tí máa ń ṣàṣejù níbi ìpèyàn kèfèrí وهذا مبدأ الخوارج إليه قاني كل يوم خوارج وهذا مبدأ الخوارج إليه نقل يوم خوارج الذين خرجوا في عهد النبي صلى الله عليه وسلم أما تمجد لسكوا النبي صلى الله عليه وسلم وفي عهد الخلفاء الراشدين أتلسكوا أما أولي النبي مرني تمجني منا وفي العهود المتأخرة أتلاوا أتكتوا ليوا يكفرون المسلمين ويغالون في الكفر wọ́n máa pé àwọn mùsùlùmí ní kèfèrí wọ́n sì máa sàṣejù nídi kúfúrù nídi pẹ̀yàn kèfèrí pàkúlù man khalafahum gbogbo ẹni tó bá ti lè yapa wọn báyìí kàfàrúhù ó pè ní kèfèrí àwọn onímọ̀ sí báyìí láwùjọ tiwa náà àwọn jàbàtá àwọn jàbàtíyà gbogbo ẹnikẹ́ni tí ó bá ni jama wallahi ìsábáyà ń tàn yìí ni kèfèrí ni wọ́n àgbàyà ní mùsùlùmí èyàn tí ọmọ wájúmọ́ kèé wájúmọ́ náà wípé ló ti fẹ́ kírùn lẹ̀ yìí wàláì ìkan bẹ wọ́n pè ní Abdulhakim Abu Basin lamọ́n pè àwọn tó mọ̀ wọ́n ti ní káì wàláì ó ti sọ rí báyìí ó ní gbogbo ẹnikẹ́ni tó wọ́n bá ti lè rí júmọ̀ àjàbàtà ó fi ọlọ́bà búra tí sí pé wọ́n ní wọ́n ní ó

gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yapa wọn báyìí ẹ̀rì nísìn ìgbà tí àbúgbèjì ọlọ́run ti ń ṣàánú àbúgbèjì náà kọ́lọ̀ kọba ṣàánú ẹ̀jálẹ̀ pàtàkì ìgbàtí àbúgbèjì náà ti yapa wọn sí ẹ̀kọ́ sí pàbúgbèjì náà ní kéfèrí báyìí rọ̀ṣídì bàdà là ń pè lábúgbèjì yẹn rọ̀ṣídì bàdà wọ́n ti ń kà fárọ̀ ẹ̀ ìgbàtí àwọn àbá aláṣẹ lọ́yọ̀ọ́ àbá aláta níbàdàn ìgbàtẹ́ kọ́ lápa wọn kí náà ṣe wọ́n wọ́n náà yapa wọn àwọn alákọ̀ọ́kọ́ kí wọ́n ṣe wọ́n pè wá ní kèfèrí gbogbo ẹni tó bá ti yapa wọn báyìí kèfèrí ni fàkúlù man khalafahum kafaruhu wastahallu dama gbogbo ẹni tó bá ti فالخوارج عندهم ثلاثة مبادئ فالخوارج عندهم ثلاثة مبادئ lọ́dọ̀ àwọn kọwárì àwọn ìpìlẹ̀ mẹ́ta kan bẹ ẹ kíyèsí ìpìlẹ̀ mẹ́tẹ̀ta ìdáadáa ẹni tí ẹ bá ti lè rí ìpìlẹ̀ kanú mẹ́tẹ̀ta ìlọ́dọ̀ rẹ̀ ẹ ti mọ̀ pé ni kò dìgbà tí mẹ́tẹ̀ta bá tó pé ká ní nǹkan mẹ́ta lọ́yọ̀ Islam káwárẹ́ ọ̀kan nínú Islam àbí ọjáde kó ní Islam tó dìgbà tí mẹ́tẹ̀ta bá tó pé sí lára ẹ́ kò dìgbà tí mẹ́tẹ̀ta bá tó pé tá bá ti rẹ̀ rẹ̀ yọkan ókè àwọn nǹkan mẹ́rin lálọ́yọ̀ jáde kó ní Islam lẹ́ẹ̀kàwí inú nǹkan mẹ́rẹ̀rin tàbára yọ kan nínú ẹ̀ lára ayàn ó di kèfèrí àbí ó di kèfèrí inú àwọn ìgbìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tàbẹ́ kàsáwọn kọwàríjì lọ́rùn yìí ẹni tẹ́ bá ti rí ẹyọ lọ́dọ̀ rẹ̀ ẹ pé kọ̀ọ̀rìjì Sheikh Fauzan èmi ń ṣe kí ni mo ń tú sí Yorùbá al-mabda'ul awwal ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ الكبائر التي دون الشرك تكفير الناس بالذنوب الكبائر التي دون الشرك كما قياني كفري pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò tẹ́bọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò tẹ́bọ iná ni bídá wà pẹ̀lú panupọ̀ gbogbo al-sunnah wal jamaa'ah ẹni tí bá ti ń pèyàn ní kèfèrí pẹ̀lú àwọn bídá tí ò tẹ́bọ pẹ̀lú àwọn bídá tí è tẹ́bọ torí bídá pín sí méjì eléètọ́ jẹ́bọ ń bẹ́ẹ̀nú ẹ̀tọ́ jẹ́ kúfùrù eléyìí tí èdè ẹ̀ṣẹ̀ bọ́n bẹnu bídíà eléyìí tí ẹ̀ṣẹ̀ bọ́nu bídíà yẹn kàbáyèrù ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹni tí bá ń pè ń kèfèrí pẹ̀lú ẹ̀ ẹ̀tì mẹ́ pé inú àwọn Khawarij ló wà ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ìbẹ̀ lára àwọn jàbátá bí ò sí àfẹ́ni tí ò bá ma àwọn Khawarij ló yàkù ẹnìkan nínú àwọn tí ọ̀dá kama ládùúgbò wa ní ó láwọn jàbàtá ó níwọ̀n kí n ṣe kọwárí òun kàn lè pè wọ́n ní tẹ̀fìrì yìí mo ní nǹkan sí ọpọlọ rẹ̀ nínú àwọn kọwárí dàbí tẹ̀fìrì yìí kí ní yàtọ̀ àwọn méjèèjì inú mẹ́bàwẹ̀ òsì ìsì ń dá sọ́rọ̀ mà ẹ̀rẹ́wọ̀n kí ní yàtọ̀ láàrin kọ̀rìgí àti tẹ̀fìrí kí ní sí ẹ̀kọ̀wárí kí ní sí àwọn kọ̀wárí ṣe bí kápẹ̀ yẹn kèfèrí náà ní ṣe pẹ̀lú tẹ̀fìrí lẹ́n tí ń pè mùsùlùmí ní kèfèrí mo sọ wípé Sheikh Fauzan sọ̀rọ̀ kẹlẹ̀ kan ní page 24 taka wípé ó jọ́rọ̀ èèyàn kí àwọn mùsùlùmí lápapọ̀ àtàwọn máa kẹ́kọ̀ọ́ ládáyarí kán sí àkólíkà àwọn ọ̀rọ̀ wọ̀nyí nítorí wípé àsìkò táwà ìrújú ti pọ̀ gan àwọn olùpẹ̀pẹ̀ aburú rẹ̀ ti pọ̀ láwùjọ wáyìí dùnátù sún ìwọ̀ gọ́láàlì àwọn olùpẹ̀pẹ̀ aburú àwọn olùpẹ̀pẹ̀ ànù wọ́n ti kódà wọ́n sọ wípé bọ wọ́n sọ pé láàrẹ̀

kásàkólé kan rẹ̀ dáadáa o ìpìlẹ̀ lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn khawarij nìyẹn ìpìlẹ̀ ẹlẹ́kejì al-mabda' ath-thani al-khuruj ala wulati umuri muslimina wa shakki 'asa at-ta'a ibi táwọn al-ikhwan muslimun kó sí lélẹ̀ ó sì níwẹ̀ sí khawarij wallahi àwọn olùkọ̀kí aburú ń bẹ láwùjọ wa àfá wallahi àwọn olùkọ̀kí aburú ní àwọn ikhwan muslimun ó ní wọ́n sínú àwọn fírọ́kù bọ́lá wàláì ó ní wọn sínú àwọn fírọ́kù dọ́là torí ẹ̀dọ́kù àwọn kọ̀wárí jìkí wá nínú fírìkù alákọ̀ọ́kọ́ nínú àwọn fírọ́kù dọ́là alfirqatul ula alákọ̀ọ́kọ́ fírìkọ̀ oní ẹni kọ̀wárí inú ẹmà wọ́n sí asùlù ẹlẹ́kejì alkhuruju ala wulati umuri muslimi ká máa jáde lórí aláṣẹ musulmi kádà fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ kádà fẹ́ pa ká ní àfẹ́ ká wá protest ká máa dàlúrú ká ní wọn kí ẹ máa jáde lé ìjọba lórí nítorí pé àwọn kọ̀wárìjì náà wọ́n jáde lórí ìjọba alì ní àbẹ́ẹ̀kọ́ ni ọ̀gá wọn alákọ̀ọ́kọ́ Abdullahi ibn bin Khuwaysira at-Tamimi ó jáde lórí tọ́ Ànábì sallallahu alaihi wasallam ni ó ní ya Rasulullah fa innaka lam ta'di khuruj ala al-hukam nínú àwọn aslun nínú àwọn wallahi kò sí ẹni tí ń ṣe khuruj láyé lónìí àyàfàwà ìfọwọ́n musulmi sahwalala àwọn jàbà tó kó sí léyìí alákọ̀ọ́kọ́ ni wọ́n kó sí àbí wọ́n kó sí kòrò jù mo fi sọ wípé àwọn kọ̀wàrí jí pọ̀ láwùjọ wa yá àmọ́ wọ́n ni irú àwọn kọ̀wàrí jì yìí wọ́n máa pèpè sí ẹwà ní tẹba ti gbọ́ láyé ẹni tó ìjọba gọ́ọ̀mẹ́ntì Saudi náà gbé kàkiri àwọn Saudi ìjọba wọn wọ́n ti gbẹ́gbà kiri láyé wọ́n fẹ́ jẹ́ kí ẹ hate ìjọba yẹn so that wọ́n lè pè yí sí ẹjá jáde lé ìjọba yẹn lórí ẹ̀mẹ́bẹ̀ fáwọn èèyàn máa ń pẹ́ wọ́n ní àwọn obìnrin ó máa dráìbù wọ́n láwọn obìnrin ìjọba Saudi sọ pé wọ́n fẹ́ máa ṣe sinimá ó sì ẹgbẹ́jọba Saudi ní pọ́blẹ̀mù ti ẹ kò sí nǹkankan ọbẹ́ ní kẹ́ hẹ́tì gọ́ọ̀mẹ́ntì Saudi so that tẹ́rítẹ́ bá ti lè hẹ́tì gọ́ọ̀mẹ́ntì àti lè ṣe kùrújù lórí ẹ̀ yóò yá agàbẹ̀rẹ̀ sí ṣe mọ̀rọ̀ harọ̀ ni pé àfẹ́ wọn àṣekínníkan àwọn olórí nǹkankan kò sáwọn tí ń ṣe láyé lónìí àwọn ìhàwárí musulmùn tí ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń pè wá tí báwà lè ṣwánù mùsùlùmí súnmọ́lù súnnà ju àwọn onísúfí lọ a sọ wípé ọmọ tán pè láti ṣwánù mùsùlùmí mo fi ọlọ́wọ́n bá búra láyé àwọn Khawarij àwọn àlèkọ́wàlù mùsùlùmí lára àwọn Khawarij ni wọ́n wà ẹnu àwọn àfáà súnnà a ní ìsúlù àrísúnnà ní pé ẹ gbọ́dọ̀ jáde lé olórí lórí ẹnìkan kò wá lọ sí ní ká máa jáde ẹwà dáwà tó takora wọn eléyìí báyìí àwa ò lè ṣe o àwa ò lè ṣe o kódà tó bá jẹ́ sí àwa nìkan òun náà lọ sẹ́kù lórí súnnà yìí pẹ̀lú ògbọ́ kọ́dà bẹ́yàn ọba lo 100 years láyé tàbá yọntá àti lò kú ò nísìn ẹ̀mọ́ ètò kù mọ́ni tó wá tẹ́ tó wá kù wá tó òjìdí 100 mọ́ni ẹ̀rọ kí ni tẹ́yìn tí ó sì sú ọ̀pá lè lò ó lè yá nísìn lọ́la ń sin kọ́lọ ń palẹwa mọ́ abẹ́lọ́nbà kọ́lọ ń jágun lẹ́ni ẹ̀sìn lé ẹjọ́ dada so kí là ní gbìyànjú àti jésù náà sí ó jẹ́ ká ṣe

tí òun láwà ayọ̀ nígbàtà dọ́dọ̀ fẹ́ yìí náà gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ ṣe súnnà ilé tó ní tùmọ̀ni jama tíra ni mò ń ká tí a bá dẹ̀ tí ń ka tíra rẹ̀ tí wọ́n bá agbọ́dọ̀ ma fún wa ní kí ni àgbóyí nǹkan kọ̀ọ̀kan tàbí pàdé nù tíra nígbàtà ka ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ táwọn kọ̀wárí jì tí wọ́n tó jẹ́ pé alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ wọn a mú àpèjúwe àwọn tó wà lórí ìpìlẹ̀ yẹn wá láwùjọ àbá àpèjúwe wa a sọ tàwọn jàbàtà pé àwọn náà wà lórí ìpìlẹ̀ yẹn àbá sọ ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì náà gbọ́dọ̀ sàwọn tó wà lórí ìpìlẹ̀ yẹn táà bá sàlàyé àwọn èèyàn الخروج على ولاة أمور المسلمين وشق عصا وشق عصا عصا الطاعة وشق عصا الطاعة كي a kápa ìjẹ́ ìjẹ́ ìtẹ̀lé olórí tí ń bẹ láàrin wa pẹ̀lú wọn kápa ya kálà ní tẹ̀lé wọn mọ́ àmì tẹ̀láṣẹ wọn mọ́ káàkì ma jáde lórí wọn pàfẹ́ gbàjọba lọ́wọ́ wọn pàfẹ́ ti ìjọba wọn ṣubú ká máa ṣe demonstration káàkiri wípé àfẹ́ jọba wọn eléyìí báyìí nínú ìpìlẹ̀ àwọn kọwàríjìn athalith ẹlẹ́ẹ̀kẹta nínú ìpìlẹ̀ yẹn òun náà ni istihlalu dima'il musulmi isi ẹ̀jẹ̀ àwọn musulmi lẹ́tọ̀ tàbí ṣe lè lónìí jama àwọn al-ikhwanu muslimun ní ẹmẹ́jà tarawa ẹ ma pé wà láǹtẹ̀ ní al-alamu islami abẹ́mà gbogbo pé àwọn ITC àwọn alkọ́ìdà àwọn boko haram ẹ̀jẹ̀ owó náà tálẹ̀ mo rò pé gbogbo ilẹ̀ gbọ́ báyá bí ìjẹta àbí ìjẹrin báyìí nìsìn ní Maiduguri tí wọ́n lọ ju bọ́ọ̀mù sí masalasi méjì ẹmọ èèyàn tó kú masalasi sáwọn kèfèrè ẹ̀tí ọ̀nà sáàmà ní sí àwọn alámà pé mùsùlùmí ni wọ́n àwọn kọwàrí jọgbà wọ́n ní mùsùlùmí àwọn boko haram orí wọ́n sí mùsùlùmí tàbí jùbọ́ mùsùlùmí mọ́sálásí wọn ẹgbádùn ní tó ẹ wo bí wọ́n ṣe ń pààyàn lónìí káàkiri ní Syria wọ́n pààyàn bí wọ́n pààyàn ní Egypt wọ́n pààyàn bí wọ́n pààyàn Afghanistan wọ́n pààyàn bí wọ́n pààyàn Iraq wọ́n pààyàn bí wọ́n pààyàn Libya wọ́n pààyàn bí wọ́n pààyàn Somalia wọ́n pààyàn bí wọ́n pààyàn yemen wọ́n páyà bí wọ́n páyà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ káàkiri orílẹ̀ ayé lónìí àwọn oní páyà báyìí àwọn oní páyà mo ní lọ́wọ́ ibi tí yíṣù fọ̀gọ́wé tí sọ fáwọn èèyàn pé kòmgọ́ọ̀dì kòmgọ́ọ̀dì oríṣì jòkólé lọ ẹ lọ lọ kókó ah, wọn kọ́ máa lọ sójú ogun ojú ogun yọ wọ́lẹ̀ tí wò fi lè lọ ẹ̀rí àwọn Usama bun Laden àwọn Ayman Zawahiri àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí jẹ́ sí pé wọ́n máa pa àwọn èèyàn lọ bẹ́ẹ̀ wallahi àwọn yìí kèé ṣe ìjà ẹ̀sìn ni wọ́n jà ìjà Khawarij pátápátá gbáà ni ìjà àwọn kọwàríjì wọ́n jà kìí sí jẹ́sìn àwọn òṣùlù mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ti lè rí ẹyọ kan lára àyàn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀dùn ọ̀wé kọ̀ọ̀rìjì ni tá a bá ti lè rí ẹyọ kan lára àyàn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kódà kọ̀ bá àdá níbi àwọn méjì tó kù ọdá ẹgẹ́ bí pé a rí ẹ̀yàn kan nìsì ó wá bẹ̀rẹ̀ sí máa ṣépè lé àwọn sọ̀hábà ó bẹ̀rẹ̀ sí máa gbé àwọn sọ̀hábà sí pé ó ń bú àwọn sọ̀hábà ẹnu ẹyọ kan tàrí lára ẹni tàrí lára ẹni ẹ̀ sáàlùsúnnà ni àrí kílápé ẹyọ kan lámọ̀ rí mẹ́

ẹ má jẹ́ kí wọ́n tàn wá rárá wallahi ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹ̀sìn tó clear ni ẹ̀sìn tó clear gidi na àyàfi ẹni tí bá ń wá ìrújú káàkiri lọ́yàkù tọ́lọ́ọ̀bá àlẹ́kẹ́ láwọ́dẹ̀ ma gbé dìde ní gbogbo àsìkò kọ̀ọ̀kan àwọn tí ó ma sòdodo fáwọn èèyàn kódà káwọn èèyàn kàtí ọ̀fẹ́ máa tàwọn bẹ àwọn tí ó ma ma compromise ẹ̀sìn ọlọ́ọ̀ba tó ma gbé fáwọn èèyàn bí ó ṣe rí gẹ́gẹ́ tó

jíṣẹ́ ọlọ́run ọba la rán ọ jíṣẹ́ ọlọ́run ọba ti sàlàyé ẹ̀ fáwọn èèyàn lọ́nà tí ó gbàyé wọn sàlàyé amẹ́dẹ̀dẹ́ tó yẹ kó sàlàyé hun sàlàyé gbogbo tó yẹ kó wí mẹ́jọ ọ̀rọ̀ ẹ̀kẹ́ tí bá ní kan sọ lérí sí wọn ní gbọ́yé tàlọ́sọ fún

tó sì láǹfààní àti sàlàyé fún so ó ní pé àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní pìlẹ̀ àwọn kọwárì wọ́n ni wa hadha sábàbùhú akhadhun nususi allati tadullu bi zahiriha ala al-kufri aw tó fi ṣẹlẹ̀ sáwọn kọwàájì ní pé ká mú àwọn ẹ̀rí ilé tó yá sí pé ní bọ́rọ̀ gidi ẹ̀ ní eré ìtọ́ hàn nínú ẹ̀rí yẹn ìtọ́ ń tọ́kalé lórí òun náà ní kúfúrù zọ́yìrù ẹ̀rí yẹn yẹn pé yíhàn ẹ̀rí yẹn tàbá rí báyìí lóòtọ́ kúfúrù ló ń tọ́kalé lórí àbíkọ́ yẹ pé ń dúnà an yajma'u baynaha wa bayna an-nusus al-ukhra láì ní kó papọ̀ pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀rí mi tó ti sàlàyé ẹ̀ ẹ̀yìn kan mẹ́rin kan péré ẹ̀sì bẹ̀rẹ̀ sí máa lò láwọn àwọn ẹ̀rí mi sí ìbẹ̀ tó ti sàlàyé ẹ̀ wọ́n wá ní kó wẹ̀ papọ̀ wọ́n kà mẹ́nu tó ti sọ pé kó bù yẹn tó ti sọ̀rọ̀ sí ìgbẹ́gbẹ́ zọ́yìnrò ẹ̀tọ́ jọ ìyẹn tó tọ́ ṣùgbẹ́ kèsè ládìs ni o kéde ṣírkù tó bẹ̀ẹ̀ jáde kúrù Islam ló ni ṣùgbọ́n tó kà sí kúfùrù náà tẹ́gbẹ́ kúfùrù méjìlá nínú Islam kúfùrù kan bẹ tó gbìyànjáde kó ní Islam ìkan bẹ tí ó gbìyànjáde ṣírkù méjìlá ní ìkan bẹ tó gbìyànjáde kó ní Islam kó jẹ́ pé jàbàtà ọba ìkan bẹ tí ó gbìyànjáde jàbàtà ní gbogbo kúfù gbogbo ṣírkù ló gbìyànjáde kó ní Islam wallahi àkídà àwọn Khawarij ni kò sí àbá súnnà tó sọ bẹ́ẹ̀ líláyé ó ní mìí tẹ́rí àlọ́sọ mú ní ìyálàyà ara wọ̀pá ó ní majmú fatawa ní majmú fatawa ní mọ̀tún padà bí hàn ibi tí mìí tẹ́rí àti sàlàyé pé ìdájọ́ ẹbọ méjèèjì ilé tó jẹ́bọ lálá gbé ẹ̀jáde kó ní Islam ilé tí ó jẹ́bọ lálá kò kí ló ń pọ̀kẹ́ ń tẹ́ra ẹ bí ṣe pọ́ ṣe wà ní ìsìlámù rẹ̀ àmá sáwọ́tà ti rí pé kúfùrù ní àyà ìgbéwá kúfùrù ní hadithu ìgbéwá ní násù ìgbéwá wọ́n ní wulẹ̀wó ipé ṣe kúfùrù kúfùrù tó gbẹ̀yìn jáde ní àbíkẹ́ ṣe kúfùrù tó gbẹ̀yìn jáde irú kúfùrù wo ni ṣíríkù wo ni tó yàtí sọ̀rọ̀ kúfùrù ọ̀rọ̀ ṣíríkù náà wọ́n على ظاهرها دون أن يجمع بينها وبين النصوص الأخرى التي تفسرها وتوضحها أو يريد تنسل يريه واني ويسيما شيخ فإن الكفر ينقسم إلى قسمين كفر ري أنا ميكي لقمتي تاني صورة جماعة شيخ صالح فوزان شيخ فوزان نصورة واني كفر وانا ميكي لقمتي إليه gbogbo alùsúnnà lọ́gbàbẹ̀ kúfùrù ọ̀nà méjì ni kúfùrù akìbárú wà kúfùrù asghar kúfùrù tó tóbi tó yọ ìjáde kórí islam àti kúfùrù kékeré tí ó yọ ìjáde kórí islam wà ṣírkù yanqasimu ila qismayn ẹbọ náà rẹ̀ òun náà pẹ́ na méjì ẹbọ ṣe ìlágbọ́dọ̀ ma ọ̀rọ̀ kágbọ́ lóòfin ní máa lo ìdájọ́ tí in tó jẹ́ ẹbọ ńláńlá lóòfin ní máa fún ìdájọ́ ẹbọ kékeré lórí ẹn tó bá ṣẹbọ ńláńlá ó sì ní máa fún ìdájọ́ ẹbọ ńláńlá ẹbọ kékeré náà ní ìdájọ́ ẹbọ ńláńlá ó gbọ́dọ̀ mọ̀ gbogbo ọ̀ràn yẹn ni nínú ọ̀rọ̀ àkídà nínú ọ̀rọ̀ tàhíd ló dẹ̀wà tí gbogbo ìyẹn gbọ́dọ̀ mọ̀ ẹni tó jọ alọ̀gẹ̀rẹ́ dáwà yẹn ti lé ju àá ọ̀rọ̀ ìṣíwó lọ bá mi sọ yẹn ọ̀rọ̀ tàhíd ọ̀rọ̀ usulu dín lórí lé ẹ̀ẹ̀fẹ́ káwọn èèyàn mọ ọ̀rọ̀ òsúlù rárá inú wá ní kí n bẹ̀rẹ̀ dáwà kí máa káwọn èèyàn bó ṣe yàgbẹ́ bó ṣe tọ̀ ní nǹkan tí ó sì bá yìí tí ó sì bá gbọ́ ẹ̀jẹ̀ ń bẹ lára wọn àpò sí ni ẹ̀nà ah, ah. ní ìgbọ́n ìyẹ́ pé tí ò ní jẹ́ lẹ́gbẹ̀ẹ́ lámbẹ̀ lára ẹ̀ ẹ̀lẹ́gbọ́n bá dáwà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá fẹ́ bẹ̀rẹ̀ dáwà wọn ṣe bí bá ti yàgbẹ́ bá ti tọ̀ náà ti bẹ̀rẹ̀ ṣe bí náà ti bẹ̀rẹ̀ náà nígbàtí gbogbo àwọn àyímọ̀tù dáwà tán fẹ́ bẹ̀rẹ̀ dáwà wọn sí pẹ́tì bẹ̀rẹ̀ dáwà tí wọ́n ni ẹ́ òun náà lọ́pàá ló fi jẹ́ pé láyé lónìí títí dọ̀la láwọn èèyàn sì ń ka pé láwọn aláìníkàṣe àwọn tí wọ́n tèrè sẹ́bọ àwọn onísúfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ka dáwà Muhammad wa bí Wahhab sí dáwà Khawarij wallahi mọ̀kànlọ́bọ̀ra kódà wọn kọ síra lé lórí ẹnìkan bẹ ní Kánò ní sínú àwọn ó sẹ́ndì tíra kàtí wípé kí n bá wọn sàlàyé kí bá wọn sọ lórí tíra yẹn ìkan àwọn Yúsúfì ní Kánò ló ń ka tíra yẹn wípé ìkan àwọn Yúsúfì lọ́kọ tíra yẹn wípé Muhammad bin daawa dáwà rẹ̀ dáwà ìpé mùsùlùmí ní kèfèrí ni dáwà àwọn Khawarij mi o tí ó bá lágbára wọn ní gbógun tàwọn ànẹ́bí ọlọ́run bá lórí ẹ̀wù kama abẹ́rẹ̀ sí ma pàwọn ànẹ́bí ọlọ́run sí ẹ̀dàkùn só nígbà táwọn ànẹ́bí ọlọ́run ṣe sára sọ́rọ̀ náà ẹ̀ sọ̀rọ̀ fa kò rọrùn wọ́n jà àwọn ológun àfihàn jà àwọn ológun ìgbà táwọn ànẹ́bí lọ sí tọ́ ìbùkílẹ̀ mọ̀ náà ṣe fún nítorí ọ̀rọ̀ tàbí ìdí wọn fẹ́ gbọ́ náà wọ́n láì wọn fẹ́ gbọ́ ó ní agbára gírígá ẹ̀ẹ̀mẹ́ yogun tánàbí jà láyé rẹ̀ ni kódà nínú hadith nínú àwọn kútùbù hadith ẹ̀rì kitabul maghazi

títí lò ní bí ṣe rí dáwà tàbí ìṣẹ́ rí láwọn èèyàn yẹn àbí ẹ̀kọ́ ni díyàn bá jẹ̀ ṣe dáwà yẹn o ń ta àwọn èèyàn ni ọ gbọ́dọ̀ ṣe rú dáwà yí páwọn èèyàn tí wọ́n lè bẹ́ẹ̀ náà lẹ́bọ náà pín sí méjì ẹbọ ńláńlá wọ́n ni wà ṣírkù yanqasimu ila qismayn ẹbọ náà pín sí méjì ṣírkùn akbaru wà ṣírkùn asghar ẹbọ ńláńlá àtẹbọ kékeré wọ́n ni aṣírkùn akbar wal kufrul akbar tẹ́rí ẹbọ ńláńlá àti kúfùrù ńláńlá méjèèjì yukhrijani wàyànkùdọ́nì islam àwọn méjèèjì àdẹ̀má bá islam jẹ́ ẹbọ lánlá àti kúfùrù lánlá wà ṣírìkùl asghar àmẹ́bọ kékeré wà kúfùrù asghar àti kúfùrù kékeré la yukhrijani min ad-din ohun òkíyàn jáde islam walakinnahuma yunqisani islam wal islam òyìn àti imani yàn kúrin fún ẹ̀ eh, tí understand a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ẹbọ kékeré náà ń ba ìsìláàmù yẹn jẹ́ kí irú olẹ́gbẹ̀ sí jama kọwàrí jì ní ọparí jàbàtà sí ó sì níbẹ̀ ó kílẹ̀ àbàjẹ́ wallahi o ẹ̀dàkọ̀ o àkídà bẹ́ẹ̀ làkídà àwọn tí wọ́n ní kò sí tí a náà lè ṣe náà tó lè yọ ìjáde ní Islam tẹ́gbọ́ nákọ́kà ẹ̀rí ẹbọ ńláńláre àti kúfùrù ńláńláre yukhrijani mina dìí a máa yọ ìjáde kó ní ẹ̀sìn wa Islam wọ́n ní àmẹ́bọ kékeré àti kúfùrù kékeré àwọn ní Islam kéde ẹ̀bá ìkà máa ń Islam yànkù àti imani ẹni ó wá ní fahum ní àwọn ní o ay al-khawarij wọ́n láwọn tá gbàlérò páwọn ní oníràwọn khawarij la yufarriquna bayna hadha wa dhaka àwọn ní òkè sí yàtọ̀ láàrin ẹbọn láti kékeré tàbí sọ fún òkè sí yàtọ̀ ẹ́ àwọn olówá ní òkè sí yàtọ̀ láàrin ẹbọn láti kékeré kí wọ́n ni jàbàtà ń ṣe ah, dákùn mọ́mà délé yìí ló ń jàrí ẹgbẹ́ jàbàtà ẹ̀gẹ́ ṣe kọwárì eh, torí pé jàbàtà ìmọ̀ ń parọ́ àwọn kọwárì jẹ́ sí parọ́ tí ń dámbá ọsọ nìyẹn kọwa ní ẹ eh, ìmáàmù èsì ìmáàmù kí ló dé torí pé ìmáàmù mọ́ ń parọ́ sí ìmáàmù mọ́ ń parọ́ ló túnmọ̀ sí pé kèsì ìmáàmù mọ́ sí ìyàn lọ́yọ́ jáde kó ní ìmẹ́ ìparọ̀ jàbàtà táwọn ìjàkọ̀wárí yóò sí parọ́ tó túnbọ̀ ilé jàbàtà èdè kọ̀wárí jìmá tí jàbàtà ọmọ tó mùsùlùmí ní kèfèrí tí alùsùnlẹ̀ nke mẹ́gbẹ̀ ọ kèfèrí ọdá ìbòlọ́fẹ́ sọ náà jàbàtà sí ìbòlọ́fẹ́ tó sí tí ẹnu alùsùnlẹ̀ na kúfùrún kò sí kò sí dáńtẹ̀lé iṣẹ́ ìgbẹ̀tẹ̀lé ọ̀dọ̀ wọn gbogbo ẹ̀kẹ́kẹ́ náà nínú ìdájọ́ wà iná malkúfù wà ṣíríkù ìndàkùn ṣe ń wà ìdùn lọ́dọ̀ wọn ṣíríkù kékeré àti ṣíríkù ńlá ìkẹ́kẹ́ náà ni kúfùrù kékeré àti kúfùrù ńlá ìkẹ́kẹ́ náà ni wọ́n wà kòrújù mina dín òun náà ni pé yóò mú yẹn jáde kó ní Islam wọ́n lọ mú

لعدم فقههم وعدم معرفتهم بالدين وعدم تمكنهم من العلم in tó fà ní wípé nítorí àìgbẹ́sì yé wọn ni nítorí àìnímà wọn ni nítorí àìní ìfẹsẹ̀wálẹ̀ nínú ma wọn ni fasaru yukaffiruna an-nasa wa yubalighuna fi at-takfir ó wá bẹ̀rẹ̀ sí máa pé àwọn èèyàn ní kèfèrí wọ́n sì máa ṣàṣejù wọ́n máa dógóngó níbi pèyàn ní kèfèrí min ghairi fiqhin wala rawiyyatin láì lágbọ́yé ẹ̀sìn láì ní farabalẹ̀ wa yutabbiquna an-nususa ala ghairi mahalliha wọ́n dẹ̀ máa lọ ẹ̀rí sí títí táì lò sí ó ti mẹ́gbà wọn náà lẹ́rí wọ́n ti mọ́ lẹ́rí wá ṣùgbọ́n bí tán lò sí kètè

ẹ̀rọ̀kùn inú orin àti kí ẹmọ ẹgbọ́wà sí tó lè bá ìsìláàmù yàn jẹ́ èwo ló burú jùrù méjèèjì náà wà sí tó lè bá ìsìláàmù jẹ́ tó lè èèyàn jẹ́ ni wọ́n wá tẹ́ etí ti ẹlẹ̀ kọjá dákùn tó bá ti kó mẹ́rọ̀sì mọ́ pè ní torí ọlọ́ọ̀ba ẹ̀mọ́gbọ́nú wà sí kìí tó bá ti lè jákọ wà jẹ́ ẹni tí mọ̀ mọ̀ pẹ́kọ̀ yẹ́kọ̀

àánú rẹ̀ sí mi Allah àánú rẹ̀ sí mi èyàn máa ń gbọ́n tó bá lálàáfíà ni èyàn sì máa ń gbàmà láti bí aslu tó bá lálàáfíà ni Sheikh wọ́n bọ́rọ̀ yẹn lọ wọ́n ni li'annahum laysa 'indahum fiqhun torí pé kò ságbóyẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn fahum mujarradu qurra olùka nǹkan lásán ni wọ́n yaqra'una al-lafza wọ́n kà máa ka gbólóhùn lásán ni wala yafhamuna al-ma'na wọ́n àdẹ̀ nígbọ́tùmọ̀ yé thumma yutabbiqunahu ala an-nas wọ́n ma wá lò láwọn yẹ̀ lórí wọ́n ma fi ìdájọ́ láwọn yẹ̀ lórí fa ha'ula'i humul khawarij wa lahum warathatul an àwọn ilé ìlànà tó ìjẹ́ sí pé nǹkan yìí in ti ń ba nínú jẹ́ ni mímọ̀ yukaffiruna an-nasa wa yughaluna fi at-takfir láwọn tó yẹ́ pé wọ́n ma pàwọn èèyàn ní kèfèrí wọ́n dẹ̀ ma dógóngó wọ́n ma sàṣẹ́jù nídi ìpèèyàn ní kèfèrí wa yastahilluna ad-dima wọ́n ma fàdáhùn wọ́rọ̀tátún al'ad wọ́n ní àwọn fàdáhùn wọ́rọ̀tátún al'ad wọ́n ní àwọn tó jogún wọn lásìkò yìí náà min ṣàbábì náà nínú àwọn ṣàbábù wa àwọn ọ̀dọ́wa wà min jù hálìna àti náà wà láì maka àríwá wà min muta'alimina àtàwọn ajíse bí àfà àánú wa àkọ́rọ̀fù sáàrì tí a ń pàdé sọ àwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe àṣejù níbi ọ̀rọ̀ nàwákídùl islam níbi ká máa bá islamu yẹ̀ jẹ́ pẹ̀lú tí ó bá islamu jẹ́ àwọn alákọ̀ọ́kọ́ ni àfẹ́kàwà wà náà àbí ọlọ́run sì ní jáwà náà wọn àwọn tó ti wà náà ọlọ́run bá wa yọ wọn abúbejì náà ní ti náà ọlọ́run ti ń yọ òun náà àmẹ́mì òrẹ́jì ṣe wọ́n náà ní ilé sọ fẹ́ nìkan láyé pọ́gbọ́ wà sí abúbejì tó wípé virus ní sẹ̀jẹ̀ ń àtìgbàtà bá rí gbogbo ọba ń jáde tán pátápátá ká tó lè ṣe nà sí àfáwọn ẹ̀kẹ́ máa gbọ́ owó tó kàn fọ́fà sí àbúgbèjì káàkiri tó bá jẹ́ káwọn èèyàn sọnù ọlọ́run bó bí wọn náà ni sábàbí ìsìná wọn alhamdulillah òun náà ti pín bídí àbáyìí tí ṣe gbogbo bídí àlógún ìjáde kó ní islam mọ́ báyìí asìlù tó àwọn jàbátá ni alhamdulillah òun náà ti bàpá lè ṣe wà sínú àwẹ̀ alhamdulillah òun náà ti bàpá ìkó mẹ́ báyìí alhamdulillah ó ti kàwé pẹ̀yàn bá sí bí yàbá fi sí bí jẹun kò ní kèfèrí sẹ́rí pé àrùn ni sẹ́rí pé jí ń sangẹ́ ọlọ́ndàkùnjọ́ sàtà pátápátá ò wọ́n tó ní kanáà tó ń jábù tẹ́ ní àkán ọlọ́run náà ọlọ́run náà tí ń gbádùn ọlọ́run mọ́sá jíkò náà gbádùn tà pátápátá ò àbúsákí ẹ́ ọlọ́run jọ gbádùn yẹn yẹn àti àtọ́ bá gbádùn wallahi á jẹ káyé mọ̀ pé ó ti gbádùn torí àwa ò ní nǹkankan tàbí hasbọ́rọ̀ àwọn èèyàn nípa ju àwọn tí ń bẹ lára ń lọ tọ́lọ́ bá ti ní káwọn yẹn tàn àkílọ́dé táà ní sọ báwọn èèyàn pé yá alhamdulillah ọlọ́sí nígbà táà ní nǹkan táà ń bá yín jà lé àwọn abalẹ́lẹ́ kejì nínú ọ̀rọ̀ ìpèyàn ní kèfèrí almurji'a òun làwọn ta ní almurji'a àwọn murji'a alladhina yaquluna al-iman bil-qalb àwọn tí ó mọ̀ sọ wípé imani inú ọkàn lásán ló wà al-iman bil-qalb ipá ìyàwó lọ́nbẹ́ ló ẹwọ àbá àtàkùwà àwúnà tọ́kàn rẹ bá sáti mọ́ ọkàn lọ́nbẹ́ lò àwọn tí máa sọ̀rọ̀ ọkàn ya ọkàn rẹ̀ ní na ó tọ́kàn bá ti mọ́ tọ́kàn yẹn sáti mọ́ ìbá tèèyàn jẹ́ ní ìṣe kí ní àbámọ́ bá tèèyàn jẹ́ nì kò tó fi yún náà fún wàhálà tí ń bẹ lọ́rùn ẹ yaquluna imanu bil qalb imani inú ọkàn nìkan ló wà wa lam yudkhilu fihi al-amal wọ́n fi iṣẹ́ sínú imani kò sí jẹ́ tó lè ṣe lọ́dọ̀ wọn kò lè jáde kó ní islam wàbẹ́gbùhùn yakúl apákan àwọn mọ̀jíyà tó pé méjì apákan àwọn máa sọ wípé láyàdkùlù fíhì kọ̀wù ọ̀rọ̀ ẹnu náà ò sí nínú imani lẹ́yìn bá sọ̀rọ̀ kúkù lẹ́nu àwọn ọ̀kásí imani tó bá ti tó so ọ̀rọ̀ tẹ́yìn bá sọ járe lẹ́nu àbí iṣẹ́ tẹ́yìn imani so kò imani jẹ́ وإنما هو الإيمان بالقلب وأما العمل فلا يدخل أما يسى كسلا راري فلو عمل ما عمل فإنه لا يكفر gbogbo tó bá wù kéyàn ṣe ń sẹ́ kò lè di kèfèrí láyé wọ̀yàkùlù wọ́n mọ̀ wá sọ wípé la yadurru máa ìmáni máa síyàtùn ẹ̀ṣẹ̀ ò lè kó bá ìmánìyàn láyé ẹ̀ṣẹ̀ ò ní kẹkẹ́ ṣe kọ̀kọ́ palára bá ìmánì wà la yanfa máa kúfùrí tọ́ àtùn kò dẹ̀ sí bí èyàn ṣe lè ní kúfùrù lára tẹ́yàn bá ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá kò lè ṣe láǹfààní haza mabda'uhum eléyìí ní ìpìlẹ̀ wọn wọ́n gbà wípé bí ó ti jẹ́ pé ṣàfẹ́tẹ̀yàn bá ní kúfùrù lára sí tẹ́yàn bá jẹ́ kéfèrí tí bá ń kírun sí ìrun yẹ́ sí láǹfààní tí bá ń gbàwẹ̀ sórí sí láǹfààní wọ́n ní bí ìrun àwẹ̀ gbogbo dáadáa tẹ́yàn bá ń ṣe bí ò sí sí láǹfààní tí

نعم ولم يجمع بين بينها وبين نصوص الوعيد التي فيها التحذير من الكفر والشرك àwọn ìjọ ẹgbẹ́ ìkọ̀fúnni nípa ẹbọ àti kúfùrù wà ń bẹ wàzùnúdù al-ma'asi àwọn nùsùsù wa'id àwọn ẹ̀rí tó ń ṣe lérí ìyà tó sì ń kọ̀ ẹ̀

a dẹ̀ ma páyà lera lórí ta bá sàbúrú a ma ran kàtà bá ṣe dáadáa alùsí na mọ́mú méjèèjì so àwọn mẹ́gbẹ̀ kan wọ́n ni wà wùláìkà kọwàrí ẹwàrá wọn kọwàrí jìnà tí wọn àwọn tí wọn akọ̀dú bí nùsúsì wàyí àwọn ẹ̀rí tó ṣe lérí ìyà làwọn gbámú a sí sọ̀rọ̀ wà ákọ̀dú bí jánibì kọ́ọ̀fì jánibì kọ́ọ̀fù nìkan ẹgbẹ́ ìmá bẹ̀rù nìkan làwọn gbámú wà sádà bí ìmú kọ́ọ̀fù ìbẹ̀rù yẹn wá lágbára lé wọn lórí débi wọ́n sàfẹ́jù wà gọ́lábù jánibà takfir alannas wọ́n wá gbé abala ìmá pé èèyàn ní kèfèrí wọ́n gbé lékè lórí àwọn èèyàn wà بهذا المذهب الفاسد pẹ̀lú ojú ọ̀nà bútúwárìn àsìkò ti lọ tó bá di ọ̀sẹ̀ tí mọ̀ insha Allah àwa mú àtọ́rọ̀fù sáàlì ilé ìtawà fẹ́kàwà wà ń bẹ̀ ìrìn ẹlẹ́ẹ̀kẹta níbi ọ̀rọ̀ nawaqidul Islam tẹ́tìkẹ́ àti ráwọn tí wọ́n ní àlepèyàn kankan kèfèrí sí àti ráwọn tán pé mùsùlùmí kèfèrí kó naa wa náà wá wò ìjà wà náà tọ́rọ̀ fún yẹn tí lè yí báyà òun láàbì jẹni tí ahàlùsúnnà ẹ ábì jẹni tí ó rí ojú ọ̀nà ahàlùsúnnà alẹ́jáàjá lórí ojú ọ̀nà tó serious àbá alùsúnnà ẹsẹ ìdíyà pé ápẹ̀mọ́ pàpẹ̀mọ́ rẹ̀ tí alùsúnnà làwà kò sẹ́ni tí ẹ pàpẹ̀mọ́ rà dáadáa ìta fẹ́ mọ̀ ní pé ìjẹ́rùn àwọn tó ń pàtò mẹ́ra rẹ̀ yẹn ìjẹ́rùn yìí wọ́n bẹ lára rẹ̀ tátó lè gbà pé ara wọn lọ́wà ó dìbàtà bá tó gbé àwọn ìròyìn wọn kalẹ̀ àwọn ìròyìn wọn wá rèé àtàwọn ìpìlẹ̀ wọn àwọn àbá jẹ́ kí a ya fọ́nú fọ́ra nípa rẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ fún wa pé tẹ bá fẹ́ mọ̀ ìpìlẹ̀ ilé ìtọ́gbọ̀dọ̀ pé lára ẹni tí bá rin ojú táàbá ti lè rí ló láàbá ti rí gbogbo ìpìlẹ̀ kó pé lára rẹ̀ làgbé ẹ̀ ọkàn ṣe ìdíáwù lásán ni àwọn Yahudi àti Nasara náà àwọn náà ṣe ìdíáwù tó jù bá ń lọ kí náà sọ àwọn Yahudi àti Nasara sọ pé nahnu abina'ullahi wa ahibba'u àwa lọmọ Ọlọ́run àwa sì lólórùfẹ́

wàkọ́ọ̀lù kúrù húdàn àwọn nasọ́rọ̀ tàhtàdù wọ́n ni ẹjẹ́ yahudi ni àbíkẹ́ ẹjẹ́ nasọ́rọ̀ ni ìbáyẹlẹ́ mọ́nà sọ́láwọ̀lẹ́ni mọ́nà ẹ́ níbi ayà mìíràn ní sọ́tún bákọ́rọ̀ wàkọ́ọ̀lù lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara wọ́n ní kò sí ẹni tó ní wà jẹ́nà

ojú ọ̀nà táwọn sàhábà rìn kí la fẹ́ kí ni lọ́nà wa tó ojú ọ̀nà táwọn sàhábà rìn tọ́pẹ̀pẹ̀ sí so ojú ọ̀nà yìí ọlọ́run dákun jíká lè máa rìn ọmọ jẹ́ kí a lè jẹ́ni tí ó kà máa pèpè àpò máa rẹ̀ lásán ọ̀làlá ilaha illallah ó ti wọ́n sẹ́rẹ́ tí wọ́n astaghfirullah li wa lakum farisairi muslimin min kulli dhanbi subhanaka allahumma wa bihamdika ashhadu so àwọn obìnrin wọ́n bá wa kọ àwọn ìbéèrè wọn ránṣẹ́ kí wọ́n jù ní àlàpò ibi tí ó dá wa sí méjì yẹn inshallah sí àáka àṣíwájú ká tó lọ sí ìbéèrè àti dáhùn àwọn ìkéde kọ̀kan a ní ilé ta sábà wọn kéde náà a ní bùkátà sí àwọn kankan ní mọ́sálásí tí tí a bá wò á rí pé à nínú mọ́sálásí wa nǹkan ìdẹ̀ ní in tó lè mú yàn ní àsìkò ní ìgbàkígbà ní pàṣẹ wáyé ó lè bẹ̀rẹ̀ sí mú yàn ní sí èyàn toilet àti a ní toilet ibi táti máa ṣe ìgbọ̀nsẹ̀ àti táti máa ṣe àtàti máa ṣẹ̀yọ́ àwọn ti sírò àwọn blocks ta nídi fún wa àti àwọn materials ta nídi tàbá rẹ̀ tó yẹ fún wa ní cement abẹ́ntọ́ yẹ fún wa ní yẹ̀pẹ̀ ni abẹ́ntọ́ yẹ fún wa lókúta ni so abẹ́ni tó ṣẹ̀fẹ́ fún wa lówó náà ni so inshallah so a ní bùkátà sí nínú àwọn kátà tún ní bùkátà sí bákan náà òun náà ni pé tẹ́bá wo àyè ibi tí mo dúró sí àyè ibi tí máa mọ́ wà yìí a rí pé ó ga díẹ̀ eléyìí dẹ̀ ní kò bá mu nínú ṣẹ̀ríà kí àyè ìmáàmù kọ́ máa ga ju so méjèèjì gbọ́dọ̀ wà nípele kan náà ni àwọn sálàfò kí n kí ọmọ níbi àyè tó bá ga ju àwọn ọmọlẹ́yìn lọ so afẹ́ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ṣe bí tí àwò gẹ́gẹ́ báwọn jàbàtà ṣe mọ́ ń sọ o ẹ lọ ka gbogbo àwọn ọ̀rọ̀ nípa ìdájọ́ kìíní ni makuruhu ni pé bẹ́yàn bá kírun bẹ́ẹ̀ kò ní gbẹ̀sẹ̀ ṣùgbọ́n tí ó bá so bẹ̀tà àwọn jàbàtà bẹ́yàn bá fi lè kírun lórí pípélé yìí wàláì ọjọ́ àdókò ní ẹ̀sùn wọn ní kírun lẹ́yẹ kí ló dé wọ́n láwọn ti sàlàyé fi ń kírun rí pẹ̀pẹ̀lẹ̀ ni ìkírun rí pẹ̀pẹ̀lẹ̀ lọ́wọ́ di kèfèrí sí tẹ́sí rí báyìí ó sì jáde kó ní Islam bẹ́ẹ̀ náà ni ẹ̀ Islam bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀rọ̀ tó so ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ sí ń pa sọ wípé kódà kódà nínú tíra ẹ̀mà imam alúwùl imam kí máa mọ́ gajú àwọn ọmọ lẹ́yìn lọ Islam so àwọn àrí àwọn àrí hadith látọ̀dà náàbí àtàwọn àfà lórí ẹ̀ lórí pípọ̀ tọ́kí nǹkan báyẹn kí ó máa ṣẹlẹ̀ so nítorí ẹ̀ àwa náà fẹ́ gbìyànjú àṣẹrẹ bíbá ilẹ̀ nítorí ẹ̀ tábátẹ́ kí wọ́n rí pé àkí ń lo bẹ̀ a máa ń sun ẹni wa sẹ́yìn ni láti máa kírun níbi tí ó gáyò so àwa fẹ́ gbìyànjú àṣẹrẹ ńlẹ̀ padà so tá bá fẹ́ rẹ̀ ńlẹ̀ ń sìn fi táàfi sí padà gẹ́gẹ́ bó ṣe wáyé torí tá bá fẹ́ rẹ̀ ńlẹ̀ fọ́ àwọn táìsì yìí so tàbá dẹ̀ fọ́ tán afẹ́bí táìsì ní replace it so wọ́n ní táìsì ta ní ìdíbà ìpáálí méjì náà ni so ẹ̀ tọ́nà wà ní kẹ́lábá ní kí ó lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ládẹ̀ nídìí cement ẹyọ kan so àti owó sẹ́n tí ó bá wa ṣe tàbá rẹ̀ tí ó bá wa ṣe ní ọ̀fẹ́ so pé haram ní kí wọ́n gbowó sẹ́ lọ́wọ́ wa lórí ilé ìbáyìí so àwọn nǹkan yẹn làwọn nǹkan tí a ní bùkátà sí so kí ó kálukú wa ìtọ́nà bá fi ràn wá lọ́wọ́ káwa náà káfíńdá sí tilẹ̀ ọlọ́run ba inshallah so a ka àwọn tí wọ́n ní ìbéèrè báyìí láti ẹgbẹ́ ọ̀tún inshallah number one number two ọ́dàpá àwọn méjì péré náà ni ààrí tí wọ́n ní ìbéèrè so látọ̀lá àwọn obìnrin tí a bá rí ìbéèrè inshallah so tí a bá rí so uh, number one wàlíkù sọ́lá wọn sílọ̀ wọ́n Thank you. náà ìbéèrè tí wọ́n béèrè yìí ìbéèrè tí ó dá púpọ̀ ní ọlọ́ọ̀bá kó bá san wọ́n lẹ́san rẹ̀ wọ́n ní nínú àwọn tìjàníyà àti àwọn kọ̀dìríyà a ti mọ̀ pé àwọn ìjọ tí ń jẹ́ báyìí ìjọ ahmadu tìjàní ahmadu àtìjàní àwọn tìjàníyà nìyẹn àwọn láwọn ìjọ tí wọ́n láwọn ń tẹ̀lé Abdulkadiri al-Jilani so wọ́n ní ìjẹ́ ń bẹ nínú wọn àwọn tí ó jẹ́ kèfèrí àtàwọn tó jẹ́ mùsùlùmí àbí gbogbo wọn náà ní kèfèrí kìí ṣe gbogbo Tìjàníyà ní kèfèrí kìí ṣe gbogbo Kọ̀dìríyà ní kèfèrí ó ń wọn àwọn tó jẹ́ mùsùlùmí oníbídà tí wọ́n jáde fún Islam nítorí pé ààrí iṣẹ́ kófùrù lọ́wọ́ wọn àdẹ̀rí iṣẹ́ sírfù lọ́wọ́ wọn kò yí báyìí sílẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó bá kó sí ẹbọ nínú àwọn tìjàníyà tí májẹ̀mú dẹ̀ pé sí wọn lórí kèfèrí ni wọ́n sọ kèfèrí pọ̀ nínú tìjàníyà gan kèfèrí dẹ̀ pọ̀ nínú kọ̀dùríyà gidi gan kí ló fà á ṣẹ̀rí kódà kọ̀sídà kan bẹ ẹni tí bá máa wọ́n ni ya abdal qadiri ya walida ummil khairi la tansani wallahi ẹbọ ni wọ́n ni ya abdal qadiri apẹ̀rẹ̀ abdul qadiri tàbí wọ́n pè yẹn ẹ̀dá òkú ya walida ummil khairi apẹ̀rẹ̀ bàbá ummil khairi la tansani má gbàgbé mi o má gbàgbé mi o wọ́n adẹ̀ tó máa pè náà bẹ́ẹ̀ wọ́n ni

tàbá tó wá sàlàyé fún yàn pé ní tẹ́ ń wí ètò ní ẹbá ti máa wí náà nù àbìrìkárí ẹ̀wà tó yẹ gbàkọ́ ó ti dára wọn o ó ń wọ́n kí èyàn tó ṣe pọ̀dìrí àkó tó ṣe jìjàní àkọ́ máa ṣẹbọ àyàbí tí ọba mà lọ́yàkù àyàbí tí ìbá lọ wàzífà lọ́yàkù àwọn eh, Ahmadu Tijani ọ̀pọ̀ gidi gan lọ́dọ̀ wọn ṣe bá nísìn ìpè Ibrahim Niyas ọ̀pọ̀ lọ́dọ̀ wọn gidi gan so bẹ́ẹ̀ náà ìwọ̀n jẹ́ tàbí tó bá tó bá kó sí hulul nínú wọn hulul ní pé kágbàpọ̀ Ọlọ́run bá wà lára gbogbo nǹkan àwọn tí ó sọ fún yín pé microphone yìí ní tó jẹ́ kó máa sọ̀rọ̀ ní Ọlọ́run bá wà nú ẹ̀ tí jọ tí Ọlọ́run bá ti sínú ẹ̀ mẹ́lú ní sọ̀rọ̀ mọ́ hulul kúfùrù ní o àti wahdatul wujud kágbà pé gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yí ẹyọ kan náà ní gbogbo èèyàn bá ṣe pọ̀ tó gbogbo ẹ̀dá ẹyọ kan náà ní kí ni ẹyọ kan náà huwa Ọlọ́run náà ní sẹ́rí tẹ́rbíyà táwọn oníṣúfí máa ń ṣe wàláyé ìtàn ṣe ní tẹ́rbíyà gẹ́gẹ́ ni pé wọ́n fẹ́ jẹ́ kó wáhádátì lùjúùdù náà fẹ́ kọ́ ẹ̀fẹ́ gbogbo nǹkan lọ́lọ́run gbogbo nǹkan lọ́lọ́run ní tí tẹ́rbíyà wà fún ni ìkan bẹ́ẹ̀ náà àwọn àgbàfà bàbá wọn wájẹ́ súfí ẹni tí mo ń sọ yìí àwọn wá fẹ́ gba ọwọ́ àwọn fẹ́ gbọwọ́ súfí lọ́dọ̀ bàbá àwọn ní bàbá ẹ mi lọ́wọ́ àbókà wọn lọ́wọ́ bàbá ìṣì làgbà súfí ní ìlú wọn fẹ́ pé gbogbo àwọn táyàwó ìfẹ́ndẹ̀ ìkìnà súfí láyé ọ̀dọ̀ bàbá ìnà ti gbọwọ́ àgbà súfí ni wọ́n bàbá yóò mi lọ́wọ́ kò fáwọn lọ́wọ́ bàbá ẹ mi lọ́wọ́ àwọn wá lọ gbọwọ́ lọ́dọ̀ ẹnìkan tó jẹ́ mùrídí fún ti di ṣéwù o ṣùgbọ́n gbogbo ẹ̀yàn bá lè jẹ́ ṣéwù tó mùrídí lọ́mọ jẹ́ fún ẹni tó bá gbọwọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n láwọn lọ

wọ́n ni bàbá yẹn wá sọ fáwọn pé wàláhì tí èdè káàkùn ọlọ́wọ́ ni pé gbogbo ọwọ́ tán fún ọyẹn gbogbo iṣẹ́ tán fún ọyẹn ìdààmú lásán ni in tí wọ́n fẹ́ kọ́ ẹ gbogbo tó bá pàtó ẹ pàtàkì tán fẹ́ kọ́ náà ni wọ́n já tún ju gbogbo nǹkan lọ́wọ́ àwọn òsì nígbàgbọ́ sí kí yóò jẹ́ káwọn kọ́ ẹ wàláhì bàbá ìrọsọ àwọn òsì nígbàgbọ́ gbogbo nǹkan lọ́wọ́ ni òjẹ́ káwọn kọ́ ẹ kódà àwọn gan àwọn wà pọ́ọ̀sì láti lọ sí tẹ́lifíyà ni ìgbà tó sọ pé pèrè tọ́kàn nìyẹn so àwọn ṣe tán ọdẹ àbámọ̀ fáwọn gan so àwọn tó sì wá táwọn ń kọ́ wọn àti wá gbọ́ nígbàtẹ́ pàwọn làgbàbà làwọn tó ń kọ́ wọn ìgbà tó wá tí ó máa wọn wòlé bí ó sórí bú ẹ̀dàkùn sẹ́sì náà nù sí ọlọ́ọ̀bó sàmọ́wà gbogbo ẹni tó bá ti kó sírú àwọn nǹkan báyìí ẹ̀dìmọ̀ wípé nínú àwọn tó di kèfèrí nínú àwọn oníṣòfin ni ṣùgbọ́n wọn tí ò bá kó síbẹ̀ nínú wọn tó yẹ́ kò jùmọ́ ojú lọ ojú kákan ti la ilaha illallah bá ṣe máa ń parọ́ yẹn pé la ilaha illallah nìkan ṣe irọ́ ni ojú la ilaha illallah ṣùgbọ́n ọ̀tọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ní tòótọ́ la ilaha illallah wọ́n mọ̀ fún ọ tó yẹ́ kò jùmọ́ ní lọ àbíkìrù jẹ̀má yí láṣẹ́ ní ṣe irú àwọn àwọn àdíkè torí kò yí bá ní ṣùgbọ́n àwọn tó bá ti lè dìbù nínú súfí dáadáa tó ti lè dìbù ìrànlọ́gbọ́n tó fẹ́ dátò ní sẹ́bọ̀ èyí ó ṣe súfí ó ṣe Tìjàníyà ó ṣe Kọ̀dìríyà ò ní sẹ́bọ̀ so kọ́lọ̀ wà kó sànù àbẹ́lẹ̀ ìṣẹ́jẹ́rìyàn so kéèṣe gbogbo wọn lẹ́lẹ́bọ̀ kéèṣe gbogbo wọn ní kẹfẹ̀rí ń bẹ láàrin wọn tó yàtọ̀tọ̀ síra wọn ilé ni sheikh Fawzan ah, sheikh bombaz rahimahullahu ta'ala ni wọ́n sọ nínú tíra wọn tẹ́pẹ̀ ní fatawa fatawa nur al-darb bàtán sàlàyé nípa pé ṣé gbogbo súfí náà ni àlékírùn lẹ́yìn rẹ̀ ni so wọ́n ní àkẹ́ṣẹ́ gbogbo súfí àlékírùn lẹ́yìn rẹ̀ àwọn ilé tí ò bá ti bọ́ sí tọ́sàn ìlú kẹfẹ̀ nínú àwọn àtílà àwọn wọn ti lè bọ́ sí irun dídáì bẹ́ẹ̀ ni irun dídáì lára súnnà lọ́wà ṣùgbọ́n a gbọ́dọ̀ dáì rẹ̀ sí dúdú a lè dáì rẹ̀ sí gbogbo kọ́lọ̀ míì tó bá ti yàtọ̀ sí dúdú lára sí number two alaikum salam Thank you.

bóyá òun ọ̀pá rí ẹ̀ láyọ̀ àtàláfíà ni àbí òun ọ̀bọ̀ sọ́rọ̀ lọ́wọ́n bá tó bá dà níyàn nínú mọ́tò wá kírùn àmọ́ lọ́wọ́ bá rí pẹ́lá padà wá sọ débi tí ń lọ wọ́n ní ìrun tó kínú mọ́tò yìí sí yóò tún kí ni àríwá òní òṣè náà alákọ̀ọ́kọ́ náà o ni pé ibi tá a ti lè kírùn ọ̀ranyàn nínú plane àti nínú ship a lè kírùn ọ̀ranyàn bẹ̀ ṣùgbọ́n nínú mọ́tò àti kírùn ọ̀ranyàn bẹ̀ so ibà ní sí now a máa náfílà a lè kí nínú mọ́tò nítorí pa Nabi sallallahu alaihi wasallam a máa yẹ náfílà lórí nǹkan ọ̀gbọ́n ẹ̀ tó bá ti wá dásìkò ọ̀ranyàn àdẹ́bẹ̀ wa sọ kalẹ̀ àdẹ́bẹ̀ ó kírùn yóò kírùn ọ̀ranyàn wà kí n kí nínú mọ́tò wà kí n kí nínú orí nǹkan ọ̀gbọ̀n báyá jẹ́ mọ́tò ní báyá jẹ́ sí ni nítorí pé ọ̀ranyàn ni nínú àwọn ṣòrókù sọ́lá ohun sì ló wà pé kéèyàn dájú kọ kíblà ó wá láti ma ní pé kìí ṣe pé ìdájúkọ kíblà ní mọ́tò fi ń rìn kódà tí mọ́tò bá ń rìn tọ́ bá sì sì kọjú sí kíblà nígbàtí wà bí rìn bí ibùsọ̀ mélòó tí ó bá já rùkún kọyìn sí padà so èèyàn gbọdọ̀ kọjú sí kíblà níbi ìrun tí èèyàn bá kí so látara báyìí àìrí mójú tẹ́sìn dáadáa ń dà wá láàmú nínú ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn dẹ̀ ní wàlá ikú kíkú ni wọ́n kú pàápàá jùlọ àwọn dẹ́rẹ́bà àwọn dẹ́rẹ́bà ò ní kírun wọn sì ní àláwọn àwọn èrò kan kírun sì wọ́n wà láwọn kan yàgbẹ́ tẹ́bá wà nú mọ́tò tẹ́bá kí ẹjẹ́ kan bọ́lẹ̀ ẹ̀dá kan sọ fún ọkọ́ mọ̀ fẹ́ kírùn wà láìnà mọ́tọ̀ ọdá rú dábà ohun rẹ̀ nílẹ̀ jẹ́ sẹ́rẹ̀ kèfèé rí bàbá ni náà ni ajẹ́kọ́ mọ̀ burúkú ni ọ bàbá rẹ̀ jẹ́ máàmù yá rẹ̀ jálàjá lóòlé sọ̀kalẹ̀ kírùn ẹ́ so àwọn yọ́wà yarí jẹ́rìmà náà ni arọ́ àlégbà àbá àlégbà lẹ́lẹ́ ẹ̀dàkùn tí èyàn bá lọ bọ́ sálì kìyàmọ̀ ńkọ́ so ẹgbùrú àwọn nǹkan yìí so nítorí ẹ̀ ẹ̀dàkùn tàbátẹ́mọ̀ sí àjò ẹjá máa wo àsìkò tó jẹ́ sí pé yìí ti kírun katán irun mi ò sì ní bá mi lọ́nà tí ìdíbi tí ń lọ tí bá wọ́n mẹ́fẹ́ irun mi ó bá mi lọ́nà ẹ̀dàkùn bí ó bá ṣe gbàlágbà á sọ̀kalẹ̀ gbogbo bá ṣe wùkán mọ́ wọ́n kà pariwo náà ni tẹ́nílẹ̀ bọ́ọ̀ bá rẹ́ ní dákùn sàlùwà láwábi jíjí láwà bí ká gbó wọ́n máa kírun tí ẹ̀sùn

ẹ̀tí ọ̀nà sáà ẹlòmí ó gbẹ́ra láti kò tó rí ìgbà tí ó bá fi débi tí ń lọ mọ́gírí ló sì bá onídìí kí asìrì so ẹ̀rí ìdítáwọn èèyàn bá ọ̀rọ̀ sí bí so ẹ jẹ́ ká máa ká máa sọ àsìkò dáadáa a lè kírun mọ́ mọ́tò ó dìbà tàbá tó débi tààmù tó bá jẹ́ wá wáyé pa wá irú nǹkan bá ń bá ṣẹlẹ̀ sí wa tàbá débi tààmù ká tún èèyàn kí ìrún tàà kírun mọ́tò yẹn yìí Náà. Ah, wọ́n ní àwọn amáka Suratul Taha, Suratul Yasin àti Suratul Mulk lójoojúmá. Wọ́n ní kí ìlàjọ́ Islam lórí ní bídá ní o, ẹmẹ́dànwò. Ànábì sallallahu alaihi wasallam ta sọ Al-Qur'ani fún kìí kàbẹ̀ níjọ́ júmọ́ lànàbì sallallahu alaihi wasallam ń ka suratul Kahf tàbá fẹ́ sàlẹ́sà ní mọ̀ ń sọ ohun kò sí ìjọ tó jẹ́ wọ̀ láti ka suratul Kahf ẹjọ́ ìrẹsà máa ń sìn ṣùgbọ́n kéèṣe pé káwà sàlẹ́sà pé suratul Kahf fún mọ́fẹ́ máa kà lójoojúmọ́ tó bá ti rí pa ń sàlẹ́sà wàhálà ni ṣùgbọ́n mo ń ka Qur'an lónìí mo fẹ́ ṣe tìláwà suratul Kahf ọ̀la mo fẹ́ ṣe tìláwà sọ́rọ̀ mi erégé mo sa suratul Kahf pé mọ́fẹ́ máa kà kà ní ọjọ́ báyìí báyìí yàtọ̀ fọ́jọ́ Friday so ká mọ́ sàrẹ́sà bá sí láwọn sàrẹ́sà ń sì pé nínú àwọn ẹka sọ́rọ̀tù Kahf sọ́rọ̀tù Yasin sọ́rọ̀tù Mulk lójoojúmọ́ yìí bídá ni, kò sẹ́rù fún rárá ṣe bá nìsí ẹ máa ṣe tìláwàtù Qur'an gbogbo sọ́rọ̀ Qur'an tó bá rọ̀ yín lọ́rùn ẹ máa ká kò tí yẹ bá nìsí so bákan náà wọ́n Qur'an láti máa dáka ẹ̀ lè sẹ̀sá ibi kankan lọ́l Qur'an ẹ má sa ẹ̀sá ibi kan kẹyìn àwọn yòókù lódì wọn kì í sábẹ́ kò sí nínú ni ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní wípé ǹjẹ́ kílẹ̀ wọ́n ní ọ̀nà wọ́n làwọn lè gbà máa ṣe tìláwátùl Qur'an ó rọrùn dáadáa ọ̀nà tẹ́lẹ̀ gbà máa ṣe tìláwátùl Qur'an wípé ẹgbẹ́ Qur'an yìí lójoojúmọ́ bóyá péjì kọ̀ọ̀kan lẹ́fẹ́ máa ka ní bóyá péjì méjì méjì lẹ́fẹ́ máa ka ní ẹgbẹ́ yẹn e máa ka tó bá wùnyẹn bẹ̀rẹ̀ láti suratul Nas tó bá wùnyẹn bẹ̀rẹ̀ láti suratul Fatiha ó dáa jùlọ kẹjẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ no ẹwà máa wò pé sóra méjì àbí péjì méjì méjì péjì mẹ́ta mẹ́ta náà mọ́fẹ́ mẹ́ta lójoojúmọ́ tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ àbí júzù kọ̀ọ̀kan mọ́fẹ́ máa kà àbí hizbu kọ̀ọ̀kan mọ́fẹ́ máa kà lójoojúmọ́ ẹmọ̀ wá kà bẹ́ẹ̀ tẹ́ bá ti lè mú bẹ́ẹ̀ tẹ́ ń kọ́bà rẹ̀ kò ní dàrú ẹ̀sàn pé mo ti parí júzù kan ni so tẹ́ bá wá mọ̀ ikọ́ yọ́ dàrú àwọn kọ̀rọ̀ánì ẹ̀sìn máa wípé nígbàtẹ́ bá gbé ẹ̀sìn máa fíjẹ́ ti gbé ìyẹ́ tó lẹ́ ti fòkùn sí àmì ibẹ̀ Kùránì tẹ níwọ̀n fòkùn sí láàrin èyàn lè já pépà kó fi ṣe àmì tí ọka Kùránì lè mú gbèdéke bì kan pé bóyá iye báyìí mọ́sẹ́ máa ṣe tìláwà lójoojúmọ́ ó dá bẹ́ẹ̀ tí ìyàn ṣe tìláwà tó لا أقول ألف لام ميم حرف لا, لا أقول ألف لام ميم حرف ولكن ألف ألف حرف ولام حرف وميم حرف النبي صلى الله عليه وسلم صحيح أن تبقى حرف ويوكن أرى في كان القرآن فلو بها حسن عربيني يوني لادا في أشي لادا حديث في المام الفيلم في لوبا والحسنة بعشر أمثالها دادا كانت يبادة شيري ẹ̀san irú ẹ̀ mẹ́wàá ni arábìnilá àkóhùn arábìnrin mi sọ wípé alif lam mim harfun mi sọ pé alif lam mim tàà mọ́ta yẹn mi sọ pé harfun kan ni o walakin alifun harfun arábìnrin ṣùgbọ́n alifu tó wà ń bẹ̀yẹn harfun kan yẹn ولام حرف لام ينا حرف كنية وميم حرف ميم ينا ẹ wá wo iye harbu tí wọ́n bá pàdé nínú tìláwà yẹn tẹ́mẹ̀ pé mo sọ pé ọlọ́run nìkan ló lè mọ yonka ládá yẹn so ó ní ládá fún òkè ìrìnàjò tìláwà tó kọ̀ áàrì ká má dá àyè kan sàlẹ́sà ká má dá wọn sọ́rọ̀ kan sàlẹ́sà lójoojúmọ́ ká má ṣe tìláwà al-Qur'an ṣùgbọ́n ká má fi gbèdéke sí pé iye tí mo lè kà lónìí rè tí má ti kà tòní lónìí mo ti gbà pé mo lè ṣe ojúṣe tòní nìyẹn tó bá tó dọ̀la màá tó rí pé dèdè tí mo bù yẹ pé màá kà lójoojúmọ́ yẹn mo tó kà ká má kà ọlọ́run balẹ̀ kẹ́rù gbà náà ìbádà Naam? Ok. Naam. Sun aṣe ìyẹn wá. Naam. Naam wọ́n ní pé wọ́n láfáà kan sọ wípé

nígbàtí a bá rí pé ìnira fẹ́ mú wa anábi sallallahu alaihi wasallam wọ́n ní hadith ibn abbas anábi kí ìrun méjì kan ó jẹ ìrun méjì papọ̀ ẹ́n anábi min ghairi matarin wala safarin wala khawfin láì sí bẹ̀rù láì sí ìrìnàjò láì dẹ̀wà láì sí jẹ́ kójú ń rọ̀ wọ́n bí abdullahi ibn abbas rí rí kílódé ó ní di allah yuharrija ummatahu anábi ò fẹ́ kó ìnira báwọn àlùmà rẹ̀ ni ó túnmọ̀ sí pé harrod kan bẹ̀ ń gbà yẹn tí ànábì fi ṣe dáfíwò harrod yẹn tí bá ní fi so bó jẹ́ yẹ́pá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀mí náà ní jamiu suri ni gẹ́gẹ́ bí alimami bukhari wọ́n ní ó kàn jọ sóòrọ̀ pé ànábì ṣe jamiu ni kì í ṣe jamiu ni pé ànábì kí ìran zoho ní ìparí àsìkò zoho ọwá kí asiri ní ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ pé zuri ń parí báyìí náà lásìrì ń bẹ̀rẹ̀ ìparí àsìkò dúrì ti bẹ́ẹ̀ tó báyìí lànẹ́bì kírùn ní kírùn báyìí dé ọ́n parí ìrùn báyìí kọ̀pẹ́ báyìí àṣírí wọlé ni tí a mọ̀ pé ó kí ìyẹn ní bẹ̀rẹ̀ ó kí tọ̀hún ní parí ẹ̀ ọwá jọ bí jami so ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ sọ pé jami ò súrí so àmọ́ pé torí gẹ́mù ń sẹ́rìn àjò in tí wà nínú àjò kí n kàwá máa kírùn Ah, ọlọ́run bá lẹ́gbẹ́ ọ̀sọ́kọ́ wa aqimus salata inna salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ẹ máa gbóòrùn dúó tó rí pé dájúdájú ìrún kọ́ o kanat 'ala al-mu'minina ọ jẹ́ lórí àwọn mọ̀mìnì kitaban in tí a ṣe lọ́rọ̀ ìyàrí wọn lórí ni mawquta táàdẹ̀ fàsìkò sí jọ ọ̀rọ̀ rẹ̀ tó yíba ní so ká máa kírò kọ̀kan ní àsìkò rẹ̀ ọgbọ́n àlà ah, ibi náà ni alamfani àti ìjó sí lórí insha Allah nam okay ok ìbéèrè kejì wọ́n ní obìnrin tó ń ka Qur'an obìnrin tó bá ń ka tún tó ń ka Qur'an ṣé ó lè máa kà sókè táwọn tí ń kọjá wọn máa gbọ́ a fẹ́ kí obìnrin kó máa ka Qur'an sókè débi pàwọn tí ń kọjá wọn máa gbọ́ tó bá jẹ́ pé ẹ̀mí rẹ̀ balẹ̀ wípé kò sẹ́lì kankan tó lè gbọ́ ohùn ju àwọn obìnrin akẹgbẹ́ ẹ̀hún lọ tó hun bá ń kà sókè ibi tó hun wà ohùn ò lè jáde kọjá àárín àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ ò lè kó fitna látara ohun rẹ̀ tó ń gbọ́ torobìnrin bí ti ẹ̀ náà ni wọ́n jẹ́ ṣùgbọ́n tó yọ ọkùnrin bá kọjá ó lè kó ìdààmú báyàn nínú ẹ̀mí pé ákàì ah, ẹ̀rí obìnrin bọ́nà bá nìkan ṣe sí lọ́sọ̀ tó pẹ̀lú ohun tó dáa ó jẹ́ tó wà mọ̀ kọ̀ránìkà èyí wọ́n wà máa mú ẹ̀mí yẹn lastunna ka ahadi minan nisa eh da yake bi ka kana obìnrin yòókù ini taqaitun tẹ́ bá páyà lọ́wọ́ bá falata gbọ́ẹ̀nà bil qawl ẹ má ma lẹ́wọ̀n bá wọn sọ̀rọ̀ inú ẹ̀kọ́ kùrán jẹ́ ní kí yàn lẹ́wọ̀n ká kùrán ẹnjìrí nǹkan ilọ́lọ́wọ́ bá lè gádẹ̀ ní káwọn obìnrin àlẹ́bì mọ́ ṣe falata gbọ́ẹ̀nà bil qawl fayatuma alladhi fi qalbihi marad kí ẹni tí àrùn bẹ lọ́kàn rẹ̀ má ba ma níta má fi so ó yẹ yẹ́ pé ní ẹ̀mọ́fẹ́ ka kùránì inú àwọn àdábùn kùránì oní kí yẹn lẹ ohun pẹ̀lú kùránì sẹ́n pé yóò fẹ́ lẹ ohun pẹ̀lú kùránì àdẹ̀fẹ́ kí àwọn tí wọ́n ma ní àrùn táwọn bẹlọ́kà wọn tó ma ní tàmà sí kágbọ́ àjẹ́sí pé ó lè dùn ká kùránì kò sílẹ̀ fi mẹ́ pẹ̀lú wípé òun nìkan náà yóò máa gbọ́ àbí àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ àwọn ẹ̀yà wa ẹni rẹ̀ ìṣáájú kò sí kẹfẹ́ àwọn sàhàbíyà bọ́ọ̀lù ọba àlẹ́kẹ́lá ṣe fún wọn ní ìmá kọ̀ọ̀árì tó tẹ́lẹ̀ máa ké tó tọ́nà sí rú ẹ̀ tó pé yọ máa kó àwọn bá ẹ̀mí àwọn èèyàn sọ́kà sọ́ra tó báyìí Thank you. Náà. Náà ìmá gbénu masjid ni wọ́n bèèrè nípa rẹ̀ pé só tọ́ fún ọ̀rọ̀ pàápàá jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ jésù kí bọ́yá àti gbalé àbí àti ọmọ nira fẹ́lú mi so ayé bí tátú máa ń sábà ráyè láti gbé òun náà nínú mọ́sálásí wọ́n ní sútọ́ bẹ́ẹ̀ láwọn obìnrin náà tẹ́pà wọn náà sínrin àjò wá láti wá kẹ́kọ̀ọ́ láti ìlú wọn so sáwọn náà lè gbénu mọ́sálásí asùlù ní pé kò tọ́kì ẹ̀mà gbénu mọ́sálásí asùlù ní kò tọ́kì ẹ̀mà gbénu mọ́sálásí almasjidu la yubna li hada amma nítorí nǹkan báwọn wa innama buniya li ibadatillah amma nítorí kan bá kálíbà máa so àwọn nǹkan tó bá ti dé ń jáde kó nínú ìjọsìn àfẹ́ká máa ṣe ní mọ́sálásí nínú ẹ̀ náà ní ká sọ mọ́sálásí di ibùgbé wà àfẹ́ká sọ mọ́sálásí di ibùgbé àtọkùnrin ní àtobìnrin so ó dá irú àwọn tí wọ́n rí báyìí kí àwọn tí wọ́n jọmọ ìyá wọn ní mùsùlùmí kí wọ́n ràn wá lọ́wọ́ aláìlé ni wọ́n inú àwọn tí a ní tí wọ́n ní bùkátà sí ìrànlọ́wọ́ wa ni wọ́n wà bóyá ọmọ ìyá tọ́lọ́hun kára pé kóhun láǹfààní àti gbalé bóyá bí méjì ló lè mú sọ́dọ̀ nú wọn ni kálẹ̀lẹ̀ mẹ́nà tó méjì sọ́dọ̀ nú wọn kálẹ̀lẹ̀ tó mẹ́nà ẹka sọ́dọ̀ nú wọn kama bára wọn gbé eléyìí dáa jùlọ ó dáa jùlọ ṣùgbọ́n tí ò bá sọ́nà àbáyọ mọ́ rárá kò sọ́nà àbáyọ mọ́ kò sí nǹkan kan mí tó kù jù bọ́ máa sùn ká lọ tọ̀rúrọ̀ ló ṣe masalasi má ṣùgbọ́n kò sí bómi tó lè sùn má òsìsọ́nà tó lè àfikósùn ká lọ́yàkù à ní ní kó sùn ká ẹ̀tí ọ̀nà sábà ní so a ní dọ̀rúrọ̀ sí lẹ́tọ̀ fún ní ẹni tí ó lẹ́tọ̀ so ó tún wá tún wá léwu jùlọ tó bá jáwọn obìnrin nítorí páwọn obìnrin rèé àwọn àdámẹ́kànlẹ̀ ń ṣẹlẹ̀ tó a kì ń fẹ́ kí wọ́n wọnú mọ́sálásí nígbà tí wọ́n bá wà nírò àwọn apò yìí gẹ́gẹ́ bí àdámọ̀ tóbìnrin fi jóbìnrin ní àwọn tó máa ń ṣẹlẹ̀ sí wọn lóṣooṣù ní wọn tó a ní fẹ́ kóbìnrin máa wà nínú mọ́sálásí kódà sí nǹkan ìbámu pẹ̀lú ẹ̀ kama tó kóbìnrin tí ń bẹnu mọ́sálásí tí ń sunú mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì ní pé gbogbo àwọn tó bá ti lè làwáfà tó bá ti lè dọ̀tí nínú mọ́sálásí à ní fẹ́ kó máa so kódà nú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ sáwọn ìlú ní pé nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers pẹ̀lẹ́ student ẹmọ́ sí mọ́sálásí ẹmọ́ sí mọ́sálásí ẹlòmí ó ọmọkùnrin ọ̀la láti ọ̀dà sára ẹ̀rẹ́mí ń dà sára ní mọ́sálásí bẹ́ ṣe ti pé rùn kọba ohun tí ó dárí kí a máa lálàá kọmọ wá dà sára ní mọ́sálásí tó ìjẹ́ pé eré iná máa ṣẹlẹ̀ sọmọkùnrin nínú pípé ìjọmọkùnrin lọ́síwà tó wà ní pé ní campuses ẹ̀rí báwọn ọmọ akẹ́kọ̀ọ́ sábà máa mú mọ́sálásí ni ẹlòmíì tó tiẹ̀ ní àtẹ́mtì láti gbalé mọ́ ẹ̀mí rẹ̀ ti pé tó ń bá ti dé skúl báyìí o ọlọ́run kádà pé òun mara sẹ́sìn dáadáa wọ́n kàn máa sọ̀rọ̀ mọ́sálásí so yíba ní ìṣẹ́ òun ká má ṣe bẹ́ẹ̀ ní tí kò lẹ́tọ̀ ni so kọ́nà bàlẹ́ gẹ́gẹ́ kó bọ́ àṣìjẹ́ nìkọ̀kan wa kọ́nà bàlẹ́ gẹ́gẹ́ kó ṣe ètò ìsẹ̀mí ayé wa kọ́nà kó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀kan wa alàlá ilà ilàlá inṣàlọ́ a bù síbi inṣàlọ́ a ní bẹ́ẹ̀ gbàgbé ìmọ̀lẹ́ àti wà ní òkè òkè 要把自己这个公司啊。